لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọkọ̀ ní fún ọlọ́run ọba ọba tí àníyé máa dúpẹ́ fún ní gbogbo ìgbà ní gbogbo àdúgbò lórí gbogbo àwọn ìṣesí oníkàlùkù àti àbáwá torí pé tọ́bájú onílàáká yìí tó ti di olóma tó ti di olóye tó ti ọlọ́gbọ́n yóò mọ̀ pé ìdẹ̀rọ ọlọ́run ọba ìdẹ̀kẹ́ ọlọ́pọ̀ lórí wa ó ń bẹ nínú ìdẹ̀rọ ọlọ́run ìtaari ó sì ń bẹ nínú rẹ̀ ìtaari àtìkíní àtìkéjì àánú àtìkè lọ́wọ́ ọba ìdíkẹ́ láti ṣe fún wa torí ẹ̀ lọ́lọ́yẹ ọlọ́gbọ́n èèyàn ní gbogbo ọgbà ní gbogbo àtìkò yọmọ àdúgbò fọlọ pé alihamudulilayi ala kulli hal títí o dábàrà wa àwọn àdúgbò fọlọ ọba lórí àwọn ìdẹ̀ra rẹ̀ tó tó pọ̀ lórí wa ọlọ́wọ́n ọba náà lọ́ba sí ó sì ní kí wọ́n kọ́ mọ́nà ká máa bá bọ̀ wá díẹ̀ díẹ̀ ọdún fourteen twenty nine òrè tọ́pọ̀ ọ̀nà ọlọ́run fi lè ṣe fún wa torí pé àwọn ọjọ́ márùn-ún tá a ti wà nínú rẹ̀ lè tá a ti dòrí kọjá lọ ní mẹ́rin tá à ń bá ilé ẹ̀ka ń lọ àwọn ọkọ̀ bá wọn láyé èyí táwa náà ti tè yìí márùn tá ń gbà lọ yìí a tún fi jù lọ nínú sí olóore náà tó fi jẹ́ pé mú mi ní gẹ́gẹ́ bí anẹ́gbà Muhammad allah àti sàlámù sọ kò sí nǹkan kan mú mi ní tí yóò mú láti máa tọrọ wípé kọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá kó mú òkú lórílẹ̀ ayé nítorí pé ọjọ́ orí mòmìnir kò nílé ọjọ́ kan sí àti kó lè mú nù sí olórí ṣùgbọ́n ẹbí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ nǹkan sọ wípé ṣùgbọ́n o wọ̀nyí kánẹ̀ náà ó jẹ́ mọ́tàmọ́tìyà ni torí kò ti sọ̀tẹ́lẹ̀ pé láyé sàmànàyàn náà àhàdùn mọ̀ọ́dá ìbò tòmọ ìkànnì la kúrò jẹun tẹmọ níyà sáyẹpẹ tó láti ọsà fẹ sọ̀rọ̀ kú ni ọlẹ kò ní ọsọ kí Allahumma Allahumma áhìrì ìdè àkànnì kẹlẹ ẹyà tó fẹ rọ lé ọlọdà kò jẹ máa tẹmí sáyẹpẹ tẹmí ní wòlò wọtawọ fani fami mú mi kú lórí ayé ìdè àkànnì tí wọn bá fẹ rọ lé nígbà tó bá jẹ pé kí n kú lórí ayé ni ọba wúlò Ọlọ́run pa ẹni tó ṣe àlàyé gbogbo àwọn alámọ̀lẹ́ ẹ̀sìn tó ṣe fún wa dáadáa kò sì sí nǹkan tí ó wúlò fún wa kó ti tọ́ka wa báwọn tí àwọn aráàlú rẹ̀ wọn sọ sábà rẹ̀ àti òwò olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ tó ti lọ́jọ́ àlùfẹ́yàmà. àtúndì ọlọ́wọ́n bá nínú àánú rẹ̀ kó tún fi ẹsẹ̀ ní atẹnukọ̀ káwọn arìnrìn lórí òdodo kó ti ti wá ẹni tó ti gbé ọkọ̀ ọlọ́wọ́n bá ẹ̀lẹ́kẹ́ ọlá tó tẹ̀lé gbogbo dáadáa ọlọ́wọ́n bá ẹ̀lẹ́kẹ́ ọlá tó tọ̀ ọlọ́run bá kó sínú ọ̀nà tí ká fẹ́ ọ̀kan wa bẹ́ẹ̀. nínú sọ́dọ̀tò ìdákọ̀rọ̀ tí a bá wà wá ní kọ̀sẹ̀sìrì wá ní lọ́sibú náwá ní asẹ́yìn kiri àdébù ìsẹ́yìn. àyà ẹlẹ́ẹ̀kẹ́ tàbí ní ọgọ́ta sí ẹlẹ́ẹ̀kẹ́rin ní ọgọ́ta ibi tọ́lọ́ ọ̀bẹ kẹlẹ́ bá wà ní àyè òun náà ni a máa ti kọ̀sẹ̀sìrì rẹ̀ fún wa lónìí. إن شاء الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور ما آتيناكم بقوة خذوا ما الله فيه لعلكم تتقون ثم أوتيتم من بعد ذلك فلولا فضل الله عليكم فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين السلف فقلنا لهم كونوا قردة خاسئين وجعلنا نكالا إليها وجعلنا نكالا لما بين يديها وموعظة للمتقين وإذ قال موسى لقومه قالوا أتتخذ عدوا قال أعوذ بالله أن أكون من الجاهلين أقول فلا ọlọ́run tí ó ṣe ní ọlọ́run láti tún wà nínú máa ń ṣe láti tún tẹ̀síwájú nínú àwọn ọlọ́run etí anagba muhammad sallallahu alayhi wa sallam ti fi yé wa pépé màjítàmà àkọ́wọ́ ìmí ìdílé ìmọ̀lùmílá àwọn èèyàn kan wọn ò ní pé jọ sínú lẹ́kàn nínú àwọn ilé olùwà ìyàmùtẹ́ mùsáàjì yẹ̀kọ́ ó lè fi jà lọ́wọ́ wọn máa ka kíra ọlọ́wọ́ bá wáyà tàbí àwọn ìdúró òbí màmá ìyàwó. wọ́n ti tún máa yí ẹ̀kọ́ rẹ̀ wò wọ́n máa ti àgbéyẹ̀wò ẹ̀kọ́ rẹ̀ láàárín ara àwọn kan ò ní wà kó sílé yìí ilé àtàlàjà yìí ṣàbí àbí ní ìfọyàbalẹ̀ ìfọkàbalẹ̀ ọsọkalẹ sí wọn. wọ́n bá ṣíṣe tó mọ̀ ọ́n náà ìgbé ọlọ́wọ́ ọba ìlẹ́gbẹ́ olóṣèlú wọn dáhùn wọ́n yà fàtí wọn mọ̀ nàdà dígà àwọn mọ̀lẹ́kọ̀ọ́ ti máa sọ wọn wọn máa dáhùn wọn kó lè wò sí jẹ́ òkú. wọ́n dàkẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ yẹn bí nàìjíríà ọlọ́wọ́ ti tún wọn aláṣẹ wọn lọ́dọ̀ àwọn ti tẹ̀lé ọ̀dọ̀ rẹ̀ orí ńlá ni fẹ́ni tó bá wà láàyè wọ́n ti ka ọ̀rọ̀ lọ wọ́n yiri ẹ̀kọ́ rẹ̀ wò wọ́n sàlàyé àwọn ìdájọ́ àwọn òbí sọ́nà ọ̀rọ̀ ọba wọ́n gbé e wò wọ́n kálukú ọ̀nà wá wá bẹ́ẹ̀ oríire ńlá la ní o ọ̀nà oríire ńlá la ní. mìíràn ọ̀pọ̀ àtẹ́lẹ̀ sọ̀rọ̀ àtẹ́lẹ̀ ọ̀hún náà láti wọ́n nínú rẹ̀ ní kíkọ́ àti wáyé níṣẹ́ la fi ogún àtẹ́lẹ̀ sọ̀rọ̀ ọ̀hún àyè ìwọ̀n àyè àbẹ̀lẹ̀ sẹ́lẹ̀ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bó ti kọ́ ta lọ́jọ́ kan tó ráwọn èèyàn tó ń bẹ láàyè kan lọ́ba ní à. àyìnà asome ní rọ́ọ̀sì rọ́ọ̀sì lè sọ̀rọ̀ láàrin sọ́nà gbogbo lẹ́yìn wa lẹ́ẹ̀kì ogún àtẹ́sọ̀ sọ́nà ogún àtẹ́sọ̀ ìfẹ́ ní mọ́tìrì tí wọ́n ti pín. àwọn yẹn bá tọ́ wọ́n bá rọ́wọ́ tìbìtìbìtìbìtì ẹ̀yìn kò ní jẹ́ yìí. wọ́n dé wọ́n sì wọ́n wo òru rẹ̀ àti ìlú rẹ̀ wọn ò rí ní ìtàtẹ́sì kàti pé gbà tiẹ̀ náà fi ní tiẹ̀. wọ́n wá bọ́ síta àbòrò ẹ̀ àtẹlẹ ah, ah, ah, mọ ajé mọ́sálásí wò fún ogún ànábì yìí wọ́n ní wọ́n ń pè nǹkan bẹ́ẹ̀ àtẹgbà tẹ̀lé bẹ́ẹ̀ ẹ ẹ̀rí tí olùmọ̀ká jókòó ní ń bá òun sọ̀rọ̀ náà ọ̀rọ̀ ẹ̀rẹ́kẹ́ náà ogún ànábì tó fi lẹ̀ náà nù àmọ́ tó jẹ́ fáwọn ànábì ọlọ́run àríyìn sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n fowó dáàbò múlẹ̀ gẹ́gẹ́ bí ànábì sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ìpè àlùfẹ́lẹ́ náà wọn lọ sọsọ ẹnìyà àwọn olùmọ̀ àwọn ọmọ ojú kó àwọn ẹnìyà lọ bẹ́ẹ̀ni ẹnìyà dáadájú àwọn ẹnìyà lábẹ́ ìwà rẹ̀ lábẹ́ ìwà rẹ̀ kò ní iná wọn kọlà dé náà wọn ò fi ìrírí àwọn àti ìrírí àlùkò àti ìrírí òkú múlẹ̀ wọn ìnáma wà òkú lẹ́yìn ìmọ̀ ni wọn fi sílẹ̀ dé yòókù fàmìlì àkọ́dàwó àkọ́dàwó ṣàlùbẹ́ wà á fi ẹni tọ́ bẹ́ẹ̀ kiri ti ìmọ̀ yẹn mú tọgbà fún fún àti ìrírí ẹ̀tọ́ torí ẹ̀ láti gé wa pé ó akóríire ni fún aláǹfààní ọlọ́run fún aláǹfààní ní àtúntò wa àwa ni pa gbogbo àwọn kan ní ìtàn tètè láti gbọ́ ọ̀rọ̀ náà ọ̀pá ìdíje ọ̀la àwọn ọmọ ìyá wa kan bẹ dẹ́bìtì díẹ̀ síbi làwọn wà báyìí àwọn kan bẹ lórí fíòlù àwọn kan sì bẹ láwọn àyè yìí ẹlòmíì àwọn wà lórí fífi wọ ọmọ ìyá káàkiri báyìí ìwà kúlẹ̀ tó fi ń kú káàkiri bọ́lọ̀ ń fọwọ́ láǹfààní láti wípé káwájú wà ní màsí bẹ́ẹ̀ tó ń bẹ ìwé ìlà láti máa gbọ́ ọ̀rọ̀ náà wáyé ìgbọ́lá alihamudulila òrè ńlá lọ́wọ́ wa ló fi fún wa ọlọ́wọ́ ọkọ̀ dà kó jẹ́ ká mọ rí ìwé náà ọlọ́wọ́ ọkọ̀ jẹ́ ká mọ̀ wọn náà tá a máa kọ́ ọlọ́wọ́ kó jẹ́ kó wúlò fi kàlẹ́ àyà ẹlẹ́ẹ̀kẹtàlẹ́ ní ọgọ́ta fifty ibẹ̀ náà ni a ti fẹ́ gbé lẹ́yìn ìgbà tí a ti kà fún wa ní àná pẹ̀lú àwọn ọmọ subhanahu wa ta'ala nípa ìrísí àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn yahudi àtàwọn nàfọ́ àtàwọn tó ti pé dáwọ́ ẹ̀sìn ọ̀bá láyé kí ẹ dáwọ́ ẹ̀sìn tó fi dọ̀dọ̀ ẹni yóò tó bá nígbàgbọ́ nù wọn tó tún ti dẹ́ rí ẹ̀sán rẹ̀ ń dẹ́kun iwájú ẹlẹ́dà kò ní sí ìpayà fún níbi tí wọ́n lọ kò sì ní sí ìbànújẹ́ fún lórí ìdí ẹ̀ka lẹ́yìn ìgbà yìí ọlọ́run ọba ẹlẹ́gbẹ́ ọlá nípa àlámọ̀rí wọn ọlọ́run kọ ọ̀rọ̀ wọn púpọ̀ fún wa nínú àtúntò ànìkiri káni mọ̀ wọn wọ́n ti ya ìhànà tó wọ́n ti burú tó wọ́n ti ya ọ̀tọ̀ ọlọ́run ọba tó táwọn òfin ní máa mú wọn nítorí gbòòsù táàní máa mú wọn lórí àná táàní wọn sọ wọn di ọ̀rẹ́ ẹ̀mùrẹ́ táwọn òfin á gbogbo kẹta bá kiri lọ́dọ̀ wọn ló ti dà ẹ̀sìn kó tiẹ̀ láìpẹ́ bọ́ọ̀lù yẹn gan-an á láìpẹ́ gan ọmọ ìyá nìkan tó jẹ́ mùsùlùmí wa lọ da ìwọ ní ilẹ̀ tó ta àtọ̀ sórí agbani tó fi fẹ́ yẹn tó fi kọ́ yẹn rárá gbogbo fífẹ́ wa yọmọ jẹ torí tọlọ gbogbo yíyọnu wa yọmọ jẹ tọlọ torí tọlọ gbogbo fífún wa yọmọ jẹ torí tọlọ ọba ìdèmíọlá gbogbo ìkórìíra wa yọmọ jẹ torí tọlọ ọba ìdèmíọlá gbogbo ìyọnu wa yọmọ jẹ torí tọlọ ọba ìdèmíọlá gbogbo kíkọ̀ láti fún yàn yọmọ jẹ torí tọlọ ìjọ tó bá ti báyìí ìgbàgbọ́ rẹ̀ ń lọ àti ìgbàgbọ́ máa tẹ̀lé sí wa. adúlùmí bọ́lá ti ń sọ àwọn ìtàn wọ̀nyí fún wa ti ń sọ nípa ìgbésí ayé àwọn ẹ̀wọ́ ní àti àwọn nàtọ́rà ìfún wa ká lè mú àìbọ̀ ká lè ní ìwòye ni kìí ṣe kò jẹ́ rọ́ọ̀dù pé sọ̀tún kìí ṣe ìtàn lásán tó ti pé tó alẹ́ nìkan ní ìgbọ̀nsẹ̀ ní àwọn orí gbèdéke níbàrí tàbí tó kà máa sọ lórí àwọn ibùjókòó wa lásán táwa rò pé bí ìsàn ìjàpá àti ìrìn ìbò rárá o ṣùgbọ́n kálíbà akẹ́kọ̀ọ́ lọ́lọ́wọ́n ọba ìdẹ́gbẹ́ láti ń lọ àwọn ìtàn yìí fún wa. ẹni tó jẹ́ olóye tó sì jẹ́ olùmọ̀rírì yóò ṣe kí ni yóò fẹ́ mọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àpẹẹrẹ àpẹẹrẹ tọ́lọ̀ ń kó wá fún wa àwọn òwe tọ́lọ̀ ń pa fún wa náà tó rán ní kiri olùgbàgbọ́ òdodo ni ọmọ ìgbé á ah, ìtọ́lọ̀ fẹ́ lónìí nípa rẹ̀ ọlọ́run wàá máa lẹ́bí ní àwọn ọ̀sẹ̀ olú náà wàá máa lẹ́bí ní akẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ olú náà máa dà àwọn ọ̀dà lọ́kùnrin ọ̀dà àwọn tó ń jẹ́ aláìgbàgbọ́ sí wọn àwọn sọ pé kí lọ́dọ̀ fẹ́ fi àpẹẹrẹ yìí ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ olódó kọ́ anáwó lè ọ̀rọ̀ bíi àwọn ọmọ pé títọ́ òdodo ni lọ́dọ̀ rẹ̀ dà ẹ̀pẹ́ owó lọ́dọ̀ wọn bá ìlú ọba ń sọ àwọn ìtàn ìgbésí ayé àwọn èyí ti sọ fún wa ètò burújà inú ìgbésí ayé wọn ká lè jáwọ́ ká jìnà torí pé ìtọ́ ṣẹlẹ̀ sí wọn ṣẹlẹ̀ sí wa tá a bá jáwọ́ mẹ ètò wọn dá tá a bá ń gbọ́ pé á ah, nínú wọn ẹni báyìí ṣe dáadáa nítorí káwa náà ká lè wo iṣẹ́ ìtẹ̀jú ẹ̀ ti tọ́lọ̀ yọ lójú yẹn kò lè bàjẹ́ tẹ́lọ̀ fún àdáná káwa náà ò lè rí dáadáa tọ́lọ̀ wọn ọlọ́run wọ̀nyí ni àkọsílẹ̀ mi ń dá ọkọ̀ mọ́ ọ̀páyà mọ́ ọkọ̀ mọ́ fún wọn kúrò máa látẹ̀yìn náà fún mi fún wá ti ń wọ́n kúrò máa mi wọ́n kúrò máa fi ìlànà ìlànà tó. ọlọ́run aláṣẹ ọlọ́run bá tíọ́ lára ẹ̀gbẹ́ ó tún láwọn ọmọ ìṣẹ̀lẹ̀ nílé sí o nínú àwọn ìjọba tó kù sí i ṣùgbọ́n tó ṣe é kí àwọn ọmọ ìsirẹ́lì mọ̀ ká kó jẹ̀rọ aláṣọ. ọlọ́ni aláṣẹ wọ̀nyí akọ́sán ní ìgbà àkọ́kọ́ nígbà tá a gba àdéhùn ní àgbàdéhùn lọ́wọ́ yìí. ẹ̀yin ọmọ ìsirẹ́lì ọlọ́ni aláṣẹ o nígbà tí a gba àdéhùn tá a gba lọ́wọ́ yìí. èdè yà ní ìta oníyanilẹ́ àmúlùtẹ̀kì àdéhùn tó wúwo. àdéhùn tó wò oníjẹ ẹ̀yìnká alùpùpù akíkalù ètò ṣe tó wò lásán ètò tó kápá. wọ́n tún ní ẹ̀mí dáríkà wọ́n sọ bẹ́ẹ̀ mínà lùwẹ̀sà àwọn mínà lùwẹ̀sà nítorí pé ní àlùwẹ̀sà látara rẹ̀ wọ́n ti wọ́n ní ìsà tí wọ́n ní jẹ́ àlùwẹ̀sà wọ́n wọ́n ní àbúrò ìṣẹ́ tó bí àlùmọ̀sọ̀ okùn tó yí téèyàn máa fi di ẹrù tí yóò fi di ìgbà tá kò ní wọn pè bẹ́ẹ̀ látara wípé àdéhùn yẹn ẹta gbogbo rẹ ẹtì sótó yìí dé ọgbọdọ já wọn pè ní àdìmẹta àwọn náà ti rí pé wọtẹ ìkọ kìtàbù ìwọta yẹ nínú àwọn tíra àti ìbẹ níbẹ̀ kìtàbù àlùwọta yẹ pé tá a bá fẹ́ ṣe aláti lè má lẹ agreement ẹyáwó ó ti tọ̀ sí ilé òfìfì díẹ̀ múlẹ̀ kọ́ yáwó lọ́dọ̀ rẹ̀ àti kọ́ yáwó lọ́dọ̀ rẹ̀ ọgbọ̀dọ̀ wa lọ́lọ́run sọ fún ọ àyà kẹta sí àyà sí ìkẹ ìka sí ìparí sọ́lá tó bá kọ́ yìí. يا الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه صلى الله عليه وسلم pé yorùbá kò lòlò tí ẹ bá fẹ́ yá owó kan láàrin ara yín tẹ ẹ fẹ́ yá gbèsè kan ẹ kọ́ kalẹ̀ títí ẹfẹ yàda Ọlọ́run tẹkẹni Ọlọ́run sàlàyé yẹn fún wa kódà bẹ́ẹ̀ yọba tiẹ̀ ní yóò tún ní ní gbogbo tọnà pé tún sọ àyà tún tẹ́lẹ̀ náà wẹ̀yìn kó tó máa sáfàrí akọ̀wé tí ọba yìí kọ àkọsílẹ̀ ẹ fi nǹkan tó bò rẹ̀ ọgbà

yóò sì yà bó ti yóò sẹsẹ ìgbà wo ni ó sì ìṣàlá ìṣàlá bó ti sọ kò ní pẹ́ ó yẹ kó ọkọ ẹ gbọ́ mi ó yẹ kó ìnà ọkọ torí títà lédè tani tó fẹ́ padà fọwọ́ sọ yàn tó sọ fọmọ bẹ̀rẹ̀ yóò gbà sọdá sí ọ. pọ́lítà òfin kù ní bí mo kọ́ kalẹ̀ sí ìdí sọ̀dá àti ìyàwó mi ní ikú ó ti fún wọn lọ lára di pé màá fún ní ìgbà báyìí mo fún ládéhùn yìí pé màá fún ní owó yẹn padà tó bá ní ìgbà báyìí yìí tí mo sì kà mọ́lẹ̀ tí mo fẹ́ fún òun náà ni mọ́tò kan tó ní àwọ̀ báyìí lápẹ̀rẹ̀ tàbí ilé ojúlé báyìí tàbí ẹ̀kọ́ ilé ẹni báyìí tàbí iye owó báyìí tàbí wúrà báyìí kọ́kọ́ kalẹ̀ kábúwọ́lù tọ̀fẹ́kù àwọn èèyàn lọ ṣe kápẹ́ táwọn èèyàn lọ ṣe ní rẹ́gísírì ọba jẹ́ àbúrò mi má àṣàlẹ̀ pé ìwé ìgbéyàwó wa látọ̀tọ̀ ẹni tó jẹ́ ìjọba kí ló fi dààmú ṣùgbọ́n wọn kọ orí ìwé síbẹ̀ ìwé síbẹ̀ ẹni tó wá láti rẹ́gísírì wọn kọ orí ìwé síbẹ̀ ẹ lọ wò ẹ lọ wò pé ẹni tí ń bẹ ní lókò gọọmẹ̀ntì tó ń tẹ́ tó wá wà ní ìjà ibi tí wọ́n ti gbà wí ẹbí rè tó gan tiẹ̀ tó tiẹ̀ fún ìyàwó rẹ̀ nítorí rẹ̀ tó àmọ́ ká jẹ́ pé mo jẹ́ rẹ̀ nígbà àtìgbà wí ẹ̀rí pé lágbájá òun gangan lọ́kọ́ lágbájá eléyìí náà sì níyàwó lágbájá yìí náà sábúrú bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ yàrá torí pé gbogbo ibi tí wọ́n ti máa ń sọ yìí láwọn ẹlẹ́ lábá kọ̀ọ̀kan dé èèyàn dé wọ́n máa ń ní àlùmọ̀lóònù àlùmọ̀lóònù ṣẹlẹ̀ yìí kódà wọ́n lẹ̀ láfíà kó tiẹ̀ wà ní gbogbo junction wọ́n tọ́ka eré àbí tọ́ba wà ó lè jẹ́ gbogbo ìsálùwà ẹ̀ látòkè kalẹ̀ wà gbọ́dọ̀ ọ̀sán tuntun ni wà bẹ́ẹ̀ sí gbogbo ìsálùwà gbogbo koto màdúnà ẹ̀yọ̀kan ni wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀kúlé màdúnà ẹ̀yọ̀kan ni wà bẹ́ẹ̀ tẹ́lá lẹ́fẹ́ tó ìgbé ní ọ̀gá tọ́ba ìṣòwò tọ́ba jẹ́ pé àwọn àlùkò yẹn bá ti dáa lọ́wọ́ fáwọn bíbí ta lẹ́jọ́ yẹn lẹ́yìn lẹ́jọ́ yẹn márùn lẹ́jọ́ yẹn. ẹ̀ pé akéwì mọ́sálásí ó ti dé ìjọ̀tọ̀ níyàwó tẹ̀ bá lọ sí lórí fífi gbégbé ní ẹ̀yìn ìwò ní màláńkà ni ó lè lọ méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́ta mẹ́wàá ó lè lọ ládùúgbò kan náà gbogbo kíni wọn lò ń bẹ mo lè là dá wa wọn fi yẹn ju ogun tó bẹ yẹn jù tó alimagun sẹrẹ yìí nígbà tí bá ń so yí papọ̀ yóò gborúkọ ọkọ yóò gborúkọ ìyàwó yóò gborúkọ ẹlẹ́rìí wọn yọọ jáwé kékeré kan mú ibi ìdíje yọọ wà láti bá yín ti gba ìwé wá lọ́dọ̀ ìjọba ìwé ẹ̀rí pé ọkọ àtìyàwó ọlá tí wọn bá fẹ́ kọra wọn náà bẹ́ẹ̀ náà wọn tún tètè yọọ wà bẹ́ẹ̀ òun náà ló ti tún gbàgbé kan láti wọn mú ìjọba oníjọ tẹ́lẹ̀ ní ọba tó fẹ́ sọ yìí rẹ pẹ̀lú mi ọba ti débẹ̀ pé ọfẹ sọ akéde omi big room and thank you tọ́lọ́mọdé ní àbí adélébọ̀ wọn bẹ fi ní sẹ́yìn ìbò yóò béèrè fi ìwé tí ìjọba fún ọ pé wọn ti kọra wọn dà tí ọbẹ ìgbàwé yẹn sọ́wọ́ kó tó di kó so yìí tàbí wọn ní òdiwèé lọ́wọ́ àlọ so yìí ẹ tó gbé gbàdí àkọ́kọ́ náà ipò yẹn ti bọ́ lọ́wọ́ rẹ̀ iṣẹ́ yẹn bọ́ kátó máa sọ ìjìyà tí ìjọba ó tó fún. tó àlùwàsá ìkùnrin ká sọ nǹkan mọ́lẹ̀ ká di ọ̀rọ̀ mọ́lẹ̀ kọ́kàn máa ma jẹ́ bí atẹ́gùn lásán. látara ni bí àyè sáà tó wá ní. kàmá mi kọ́ ìlú ìdáyà lẹ́nu. gẹ́gẹ́ tó ti wà nínú gbólóhùn ọlọ́run bá ti ọlá rẹ̀ gẹ́gẹ́ lọ nínú sọ́rọ́ tó Muhammad ọlọ́run nínú àyà ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run tí ọlọ́run yẹn lọ sọ pé wáyé dá lápé ìdómọ̀ láti rí ẹ̀ka ọ̀rọ̀ ọ̀hún bá ń fi kọ́ ọ̀rẹ́ ajá ọlọ́run wáyé dá lápé ìdómọ̀ láti rí ẹ̀ka ọ̀rọ̀ tẹ bá pàdé àwọn aláìgbàgbọ́ ọlọ́run bá lọ sọ orí wọn wọn ti lọ fún wọn ẹ̀pàdé wọn lẹ́nu tó ti sí orí lọ fún wọn olùkọ́ yìí wa ẹ̀dú ọrùn wọn kí ni tí wọn fi ń lulu ọrùn olùkọ́ yìí ètò ìfọ̀ àjọ kọ́ àdú ọrùn ẹ̀ báyìí wọ́n ní àdú ọrùn wọn fi dọ́là pa lórí ẹ̀ fi gbáàdì tó ti yé ìdíbẹ̀ sani ní sọlọlá àtúnà pé látẹjọ ọ̀rọ̀ báyìí kò fa ọ tó má ti aláìgbàgbọ́ aláìmọ̀rẹ́ lẹ́yìn yàwó ni bàbá àti kú ìkọ bàbá jápá kan yóò máa lu ọmọ apá kejì yàwó àti pé ọgbà lọ́wọ́ báyìí wọn ti sọ pé ẹnìkejì ní ẹmẹ́rin kẹfìrí àti pé ipa bẹ́ẹ̀ náà tó ti fún ma kẹfìrí pé lábàjá tó wá ti káàkiri tó fúrọ́ǹtì náà kọkùnrin ọ̀rọ̀ ayé ń bẹ̀ yẹn náà ọ̀rọ̀ ayé ń bẹ̀ kókóró lónà pẹ̀lú àìmọ̀ọ́rí àìgbàgbọ́ tí ò tó àìgbàgbọ́ ńlá tó dé báyìí ò tó àìgbàgbọ́ ńlá sáwọn mọ̀tòkọ̀ wọn bá ti para wọn báyìí wọn ń jà wọn á para wọn wọn á sáré sáré wọn ti sáré títí ìkéyìí rárá o rárá o torí pé kéde gbogbo sọ́nà ọba ìlẹ́jọ́ lábẹ́ ìyàmá tó ro iná mọ́lọ́jọ́ kúkúrú ẹbí gbogbo ẹ lọ́jọ́ bẹ́ẹ̀ rárá ibi yàgbẹ́ lórí ìdìnnà tẹ́tọ́ wá jẹ́ kíkọ́ wọ́n wá pa nítorí kọ́tàgbèrè tọ́jú abilé ẹtọ́jẹ́ abilé kọ́bilé ya tọ̀ tó wá pa tóbi wá sọ pé wọ́n pa mọ̀tàdá là kí ni kúrò yẹn wọ́n jẹ́ kó tìlà kí wọ́n fi kó tìlà hàdàn kó tìlà hàdàn wọ́n pa nítorí pé wọ́n fi ṣe ìdíyà jẹ tó ṣe fún hàtù lọ́ba ṣùgbọ́n ní bí ọba jẹ́ pé wọ́n bá pa mọ́ dáadáa wọ́n pa lẹ́nu kéde ó di yàrá yìí yẹn pẹ̀lú wọn ti pa yìí ló ń bọ̀ wọlé láti yà wọ́n ọ̀tá lórí yẹn ṣùgbọ́n wọ́n bá ní kó tilẹ̀ dáadáa ìyá tó ṣe lọ́gbà táà nínú ká wípé kò tún ní gbàyà rẹ̀ láti yà wọ́n ti hàtù yìí ọlọ́ni fàyídà alákẹ́gbẹ́mú láti ní àtàkọ́ ọ̀rọ̀ ọ̀bọ̀ ìbá wẹ̀ kọ́ọ̀kẹ́ tẹ́ ẹ bá pàdé àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ ẹ pàdé wọn fọ̀dọ́rọ̀ bá wẹ̀ kọ́ lẹ́ni tẹ́ ìlú ní ẹni tẹ́ ìlú wọn lọ. a rí pé ọlọ́run tí ọlá rẹ̀ gbà jùlọ sọ́sàlẹ̀ ìfún wa nígbà tí gbogbo ẹ̀rú pọ̀ tó lé gbogbo níbi kan tí lòdì ẹ̀ kẹ́ni kan sọ pé ẹ àbá ti rí wọn náà bá ti kọjá wọn ní mọ́sálásí ìjàmbá ẹ̀kọ́ orí kò lọ́nà ẹ̀ òfin ọlọ́run láti ẹ̀ ìwọ́n mi ta ta ni wọ́n hmm. ó dà kọ́ lọ́wọ́ sáà nù wọ́n tí jẹnẹra Buhari bí a bá dín àwọn gbà mí yọ bẹ̀rẹ̀ ní ọ̀sán kí ni wọ́n rí sẹ́yìn ẹ̀sìn ní ọ̀sán pẹ̀lú pẹ̀lú ọgbẹ́ ọgbẹ́ islamáìsì nàìjíríà kí wọ́n sì dé kí ni wọ́n sọ ẹ̀dá kù tí wọ́n kéde sọ láti jọ wọn níbẹ̀ náà ọ̀dà kéde sọ láti wọ́n sì ní wọ́n bẹ́ẹ̀ ń pa láìsí nàìjíríà tó ká sọ̀rọ̀ àwọn gbogbo ẹni tí wọ́n gbọ́ àyà láàbọ̀ láàbọ̀ láàbọ̀ láàbọ̀ yà sọ̀rọ̀ àwọn wọn fi agbárí ẹ̀ wọn fi tú díà yà sọ̀rọ̀ ẹ̀ díà sí ìyẹn ọlọ́run dání lórí pé àwọn tá a máa kọ́ yé nípa ọlọ́run ká ń kọ́ yé nípa dànẹ́lì ọ̀kùnrin sọ̀rọ̀ àdìsọ̀rọ̀ ká ń kọ́ yé nípa dàmọ̀ sọ̀hámà ní wọn lọ́jọ́ àlàyé. torí pé kì í ṣe pé gbogbo ìgbà táwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hámà rí látọ̀ fún wọn pàdé ìjẹ́ ń gbọ́n fẹ́ pàdé wọn lásán náà ni wọ́n bẹ wọn lórí rárá ìyẹn nígbà ogun lè tọ́nà ọ̀pá ìdíjọ́ lásán nígbà ogun lọ́nà ọ̀pá tó fún wa so àwa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí àtọ̀fẹ́ láàrin kájà kápárẹ́ ikú ọ̀sẹ̀ látara jà kéèyàn máa lọ pààyàn. ẹgbẹ́ àwọn ọmọ ìgbà kékeré kan wá fún wa pé àwọn mùsùlùmí lọ jagun láti kó kan ogun yẹn lè. níbẹ̀ náà wọ́n lọ jagun yẹn tó ti fi dókítà ọmọ nípa ìtọ́jú èyí lọ́jà. ìgbà tí wọ́n pínyà ló ẹnìkan nínú àwọn akọni àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ yẹn kékeré yẹn ó ní ọgbẹ́ kan lára tó lágbára ó sì ní ṣe pẹ̀lú orí ìgbà tí wọ́n máa tọ́ka pé ẹni tó mọ̀ ń pa rẹ̀ lóde ọjẹ́ kan náà ọjọ́ kò tún lọ́jọ́ kò tún ojú báyìí àtẹ̀lé. wọ́n gbé wá sílùú àfáàyè wọ́n ti gbé wọn lọ àgọ́ inú ilé rẹ̀ bí ẹni tí ara rẹ̀ ọ̀yá ó ti tajú kán tó lẹ́ni tọ́wọ́ abọ́ ní dókítà báyìí gbọ́dọ̀ tó kó tẹ̀lé ọ̀tà kiri tọ́ba jẹ́ pé ara ẹni ní ní kéko fi ti dẹ́kọ́ kó mú eré bí epo tẹ̀tẹ̀ fẹ́ rí epo náà ló ti rí ara rẹ̀. Ah! ọ̀dọ̀ rẹ̀ wọ́n tún wá gbọ́ wá iṣẹ́ ah! ọ̀rọ̀ ọlọ́run láti pé kó fi pa wọn lókun yẹn ah! wọ́n ti á gbọ́ wá síbi pé tó wọ́n ti kó wá yẹn. àpáyọ wa ní pé àwọn ah, ẹ̀kọ́ jẹ́ kí n fi àtọ̀ sáàrin kájà àti kápáyà ṣe fi àtọ̀ sí àrẹ oríṣiríṣi Islam ó ti bá àlejà ó ti lẹ́sọ̀ láàrin àwa sí nígbà tá a bá gbé fẹ́rẹ́ di ìjà tá a bá gbé kaná kàgbé irú oṣù alójó tó bá dé àwọn akọ́rọ̀ àwọn pa ìgbà yẹn kátó ìgbà yẹn mo bá pa ọ́ káàkiri ìlọ́ọ̀dì nítorí ẹ̀sán wájú ọlọ́ káàkiri ọlọ́pàá ní ẹ̀mí àlejò ọlọ́ èmi ló alọ́pẹ́ lára alọ́pẹ́ lára àwa tó ṣẹ̀ṣẹ̀ pàdé lẹ́yìn o tí wọ́n sọ fún ọ bẹ́ẹ̀ tó ṣe ìdíje kankan tí bá ti alẹ́ fún ọmọ máa pa wọn islam omi ni wọ́n pa mí nígbà tó bá ti wá di olùdó pé lẹ́yìn ìgbà tá a pàdé náà tó pa wọn islam ni a máa pa ayan ṣùgbọ́n ìjà lè fi ogun lè fi kí kó ṣe kí ni o ọ̀tẹ̀lẹ̀ àmọ́ lẹ́yìn ìgbà tó ń gbé wáyé ìtọ́jú mo lè kí mo lè dì ọrùn mi ló kú subhanallah ẹnpẹlú mi hadith àwọn ọwárí sáwọn ti tán pa wọn lọlọ mi gbọ́ bèèdè bèèdè bèèrè wọn làkọtàlùkọ kọtìlà àyè ní pa wọn ní pàtó wọn pa wọn lọ àyè lọ ẹni yóò tọ́ bá ti pa wọn nù yìí ó lẹ́sàn-án ẹnìkan ti gbọ́ ó ti ó ta àdéhùn yẹn nù. lọ́ba tó torí bíbá ilẹ̀ ọba ń sọ nípa ọmọ ìyá ọlọ́run lẹ́yìn oṣù àbájáde pé tẹ̀síbọ́ ìlànà mi sọ yìí ẹni tó bá pàdé wọn lóyún kọ́ pa wọn pa. ẹni tó sì ní mọ́sálásí bí màá náà ń bẹ níjò tí wọ́n ti parí báyìí ọlọ́run tẹ̀sí darí ẹni yẹn e ní bẹ́ẹ̀ni òkú kẹ̀kẹ́ wọn ni wọ́n pélé mi kọ́nà tẹ̀sí darí ẹni yẹn wọ́n bá lọ gbàmẹ́sì pé ẹ má ti àfa àgbọ̀ o ẹ má ti gbọ́n tó ń sọ ni pé ìjọba ló lè ṣe bẹ́ẹ̀ o wọn ò lẹ́nu gẹ́gẹ́ wọn bí yọ pa ẹni kan ọmọ ìyá wa ni wọn ọ bí pa wọn wọn ò mú ọ torí ẹ lómi inú yẹn ti máa lórúkọ ìsúná sọ ni kó ìlú bíi di àdékátàrí ká lọ máa bẹ rárá o nílé ẹ̀kọ́ jẹ máa pẹ̀lú ìdínú ti ké pẹlá rẹ lómi ìgbà yẹn ẹlòmí ọgbọ́n láti wọn ti sàmúyẹ sọta ó jẹ pé tíyẹn bá ní agbárí mi mo fẹ́ fi kú ọ̀rọ̀ yóò bá kan jẹ́ o wọ́n mọ́ ní tí yóò bàjẹ́ ọkọ̀ tó dé yòókù sí lọ. ìwé ni wọ́n kọ́ láwùjọ. táwọn ò ní wádìí ọ̀rọ̀ délẹ̀délẹ̀ wọn ò ní gbọ́ kí ni àwọn ìdájọ́ tó wà lórí ọ̀rọ̀ kalẹ̀kalẹ̀ tó bá ti gbọ́ òwe pé báyìí. tó ṣe déédéé ìṣẹ́lú rẹ̀ ó ti mọ ọ̀rọ̀ pa lórí ẹ̀ kò sí ìṣẹ́ fẹ́ sọ́ọ̀tì lágbájá sọ báyìí ibẹ̀ nìkan la ní ń káàkiri ọ̀dọ̀ wa wọ́n á ń béèrè ọ̀dọ̀ fún un tèmi kọ̀ǹdíṣàn tá lè wọ́ra tí yóò fi tẹ̀lé bá a. irú kọ̀ǹdíṣàn wo ni yìí tí mo béèrè ni ẹ̀sọ́ ibi kọ̀ǹdíṣàn lè wọ́ra fún rẹ̀ là. tèmi bá wọn kẹ́míkà ni wọ́n ti yọ wá ní wàhálà àti pẹ̀lú ọ̀rọ̀ wa ní. wọ́n bá dọ́dọ̀ eléyìí wọ́n ti láàbù nígbà wọn ti mọ̀ pé òun gàgà lọ fẹ́ lo fatuwa yẹn pẹ̀lú tá a ti mọ̀ tó o tún ti rí kọ́pìnì tó tiẹ̀ tó lè lọ sí sẹ́ńgbà yìí owó báńkì yẹn ló ṣe kí ni o lọ́fẹ̀ẹ́ jù wọn títí ó fi dọ́dọ̀ ẹnìkan ẹni sọ pé kò burú náà kódà kò mọ gbọ́rọ̀ kọ́ndíṣàn kalẹ̀ jọ ọ̀yà ahán fatiwa ẹ̀ nìyẹn ọ̀yà ahán ahán ẹni gàgà lẹ́sẹ̀ tẹ̀lé ó dùn mọ́ ní á ah, ọ̀rọ̀ bí àwọn alágbájá gan gbogbo táwọn afa alágbájá ọmọ máa ń tètè bẹ́ẹ̀ bá jẹ́ kan náà ni wọ́n sọ. lọ́ba gbà ọ́ nígbà òjijọ́ kan wọ́n alẹ́ nì sẹ́mọ̀ pé báńkì ọ̀yà yìí ló rú àwọn èèyàn rú àwọn tí wọ́n jọ káàsì wọ́n ti yá àwọn ìlú lọ fi gbogbo àwọn tó ń gbà wọ́n fi hà wọ́n fẹ́ dá owó padà sílé fún wọn yà káàsì àwọn tí yọ̀ lọ́mọ owó lọ́wọ́ ọba sọ lọ́wọ́. níbi tó jókòó sí wọn ló ti gbébi jẹlẹ gbàgbé ah ìjà dàbí bí mo já bí mo já alẹ́bí náà yàgò lónà rí bàbá. لا يقومون إلا كما يقوم الذي يتقربه الشيطان من المس wọn ò ní dìde àdúgbò dìde bí ẹni tó di orí ti mú ẹni ṣe tó ti fọkàn ní. ẹni tó akẹ́kọ̀ọ́ tó agbé rẹ̀ jálẹ̀ tó fìdí jálẹ̀ pẹ̀lú gbogbo ìdílé ẹ̀sìn tó wí táwọn ẹ̀sìn tẹ ẹgbẹ́ rẹ ti kí ni o wọ́n gbọ́dọ̀ yìí wọ́n kọ́lé ń bẹ̀ o wọ́n rọ̀kọ̀ ń bẹ̀ o ṣùgbọ́n kọjá wa lójú àwọn tó ń fún wọn bá fásitì àná wọn ò dé dáadáa sí wọn tẹ́lẹ̀ owó ló bá ń ṣe wọn tẹ́lẹ̀ tẹ́wọ́ àmọ́ rẹ̀ nù irú ẹ̀gbìn ẹ̀gbìn ìyífin rẹ̀ náà ẹ̀gbìn ọlọ́run bá kọ́dà kó sáà nígbè náà tẹ̀lé kọ́ka ẹ̀dá kan jẹ́ kí yíyan máa tàn sí a gbọ́dọ̀ fífẹ́ inú ká má fi tó kankan lọ ayé àti àdé kárí pé àkọlé àtúntìwájú yìí náà làkọlé lóye. sẹ́ẹ̀kì gbogbo àwọn kan tàbá gbọ́dọ̀ sọ́nà sọ ibi ọlọ́rọ̀ pé iná pẹ̀lú ẹ̀ àbúrò àkókò bá kókó rárá o rárá o rárá o. kódà ìmọ̀ye ìkàlọ̀ lọ́kọ̀ tí wọn lọ́kọ̀ tó sọ ibi tó bá tó tó tó yìí o. àdéhùn sọ́nà sọ mọ́tò ṣẹ́ná màlẹ́sà mina màlẹ́sà mina ṣé kìí ṣe mùsùlùmí wà nìkan rẹ̀ ya jìyà kìnì yóò jìyà jàmbá tó fi iṣu rẹ̀ tó ọ̀ alẹ́ tó pé ń tọ̀ tẹ́ ní báyìí màgbà ṣáná màlẹ́sà mìíràn kó burú nìyẹn o sẹ̀mọ̀ bá ọ̀sán sọ bẹ́ẹ̀ láwùjọ yìí nígbà tó tún yẹn kó burú àti wọ̀ọ̀rọ̀ wọn bọ̀ pákéjì ẹ̀ bẹ́ẹ̀ báwa tún eléyìí náà anábìíní kàmá ọjọ́ bá tó ná sí ọ̀rọ̀ ìjọ ẹ̀mí a sì mọ àwọn sáni bíi bá sọ̀rọ̀ jọ́nà lọ bí afáwọ̀ mọ́nà ọmọ lọ́rọ̀ ìmọ̀ lọ́wọ́ abẹ́ afáwọ̀ ayé wa tẹ̀ ní jọ́nà lọ. ìlànà mi ni o èmi ń gbàwẹ̀ mo ń sinu mo fẹ́yàwó bákan náà mo sì tó ṣe sọlá tó mo ń sùn ìlànà mi ni ẹni tó bá tẹ́lẹ̀ tó ń bí ìlànà kò sí lára rẹ̀ nítorí ẹni bá ní bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta fi káma gbàgbọ́ yé àwọn ọmọdé láti ọ̀rọ̀ ọlọ́run ọba ìdíkẹ́ ọlá tó jẹ́ pé téèyàn bá tún gbọ́ èdè lárúbáwá dáadáa ó ní àgbọ́yé èdè lárúbáwá ọmọdé láti àti tó tọ́ka lé lórí àìmọye ìfúnmọ́ náà lè lọ́sọ̀ sí. ọlọ́run wọ̀nyí bí akọ́sílẹ̀ àmì ìfẹ́ àkọ́kọ́ ẹran tí nígbà tá a gbà àdéhùn àdéhùn tó yí tó ní agbára àgbà lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ yìí agbọmọ apẹtẹ ń jáde ní sáà òun náà ní àdéhùn tó lágbára tó kápá oníjẹbẹ. wà á máa yàn án bá ọkọ̀ fún un kúrò a sì bí òkè kúrè agbèká lé lórí òkè oníjẹkọ tóòrò sínà àbí ẹ̀kọ́ ni àlìjábálẹ̀ màrú òkè sẹ́ni àtẹnìkọ̀ọ̀kan wá sí màá bá a jẹ ìlú náà torí wọn bí sọ pé kó má ti mọ àmọ́ ti jẹ bẹ́ẹ̀ tọ àìmáyé àyájọ lọlọrun fi dáa kọ òkè kó wíwìn òkè ẹdínyìn òkè òjìlẹ tí òkè jìnnà jìnnà jìnnà jìnnà tọ́bí sọ fún wọn tẹ̀lé sí náà tù ọyọ kọ́ bá tọjọ́ má bẹ̀bẹ̀ nínú sọ̀rọ̀ sọ̀rọ̀ tó tíì. والتين والزيتون وطور سينين أبي أقول الله دعوة وطور من سورة المؤمنون وشجرة تخرج من طور سيناء تنبت بالجنود للأمين الله دعوة ربنا أجعل مجلس الله تنصر ولكن تبقى تنصر àléyìn sọlá tó ń bẹ̀rẹ̀ òkè tá a ti mọ̀ níjẹ́ bẹ́ẹ̀. ọlọ́wọ́ bá ilé ìjọ lọ́wọ́ gbé òkè ga lórí àwọn ẹ̀sẹ̀ rẹ̀ lámà tàháwá ló fi nù àyìnlá yìí sọ̀tàn ọ̀gbọ̀dà ara ìdá ọ̀dáhùn nígbà tí wọ́n fọ́ dẹ́gẹ́rẹ́ mú ìtẹ̀lé tọ́lọ̀ tí wọ́n ní àkàkọ́ ká tọ́lọ̀ ká gbọ́ tọ́lọ̀ tẹ̀lé ti kìlọ̀ fún wọn pé a lókè yìí ọ̀dà ọlọ́wà ní òkè yọ̀ǹga òkè tí wọ́n lè dúró bí ẹ̀ tó lẹ̀ fẹ́ pé tí wọ́n bá dúró wọ́n bẹ̀ lè máa wò pé ah, bá a ti dúró lẹ́bàá rẹ̀ náà ó ti afẹ́ díẹ̀ náà ni ó fi ga jù wọn lọ ọlọ́wà sí ni tọ́ga jù wọn lọ. ọlọ́lọ́ òṣèlè ó jẹ́ ìdáhùn igi lọ fún ọ igi ọba tó ti lé yìí tó bá sì wù òkè tóòrì yìí náà ọlọ́run lè fi wó lù jìbá ọ وقال وقال تعالى لهم اللهم بارك لهم في خذوا ما آتيناكم بقوة إيتاكم ẹgbàmú ẹsìmú títítítí ẹfàgbàlagbàmú gbígbàmú lílò òun náà lè kẹ gbàmú ẹ má bọ ọjẹ gẹrẹ mọ ẹ má bọ yẹpẹrẹ mọ ẹ má ti àìsáka fún ẹ o ẹni àkà ni àìsáka kan ẹ má bàtà jẹ ayé akọ́bẹ̀lú máa ń pè náà ẹgbẹ́ àtàkùn yìí nínú ìṣòro nínú àtàwọn ayé ká dáadáa ọlọ́run sọ bẹ́ẹ̀ fún àtẹ́bí wa yá kíá yàyà ìyá akọ́bẹ̀lú ti dá àgbàdo owó wa wà á tẹ ìyá olùdó àtọ́bí ìyá abẹ́ ẹ̀kọ́ ni nínú sọ́ọ̀tù Maryam yá yá ìyá ìyá yá kó tẹ̀lé ti dá àgbàdo owó wa ti yọ̀ wà á tẹ ìyá olùdó àtọ́bí ìyá gbàtíra mú dáadáa ó sì lè dá àlàyé kú wa ọwọ́ tó lágbára sí gbàtíra mú. wà á dẹ̀yìnà òòlù fúnpá sọ̀rọ̀ ìyá afunni ọgbọ́n afunlóye lọ́wọ́ kékeré. tọ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́ sọ fún àwọn àbí báyìí pé ògbó máa àtẹ́yìnà fún ìlú wa. ìjà fún yín ẹ mú títí ẹ fi agbára mú dáadáa. kí ni tọ́lọ́ sọ̀kalẹ̀ كما قال تعالى يقول الله الذين آتيناهم الكتاب أما تصفات كل وتعالى يعرفونه كما يعرفون أبناءهم wọn mọ síra náà gẹ́gẹ́ bí wọn ti mọ ọmọ tí wọn bí ọmọ tèmi lélẹyìí bẹ́ẹ̀ náà wọn mọ wọn mọ síra yẹn dáadáa tó ṣùgbọ́n kí làwọn padà sí وإن فريقا منهم لا يكتبون الحق وهم يعلمون وإن فريقا منهم أفك منهم nínú àwọn tó ti pa fún ní síra kí ni tí wọ́n ṣe nà. wàyí nàbàrí kọ́ọ̀lù mi hàn láyà àìlámùn aláṣàkọ́ wà wọ́n ń yẹ tuntun. wọ́n mọ òdodo. wọ́n mọ òdodo ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn pa òdodo wọn. àdéhùn ọlọ́run tọ́lọ́ ti gbà fún wa nínú sórọ́tò ààrẹ ẹ̀kọ́ lọ́nà ìdí àgbẹ̀yìnà bani israẹli àtijọ́ làtúbà yìí lọ náà wò rìn náà tó wà láti fòmù náà fàdàbà tó mú wa ọ̀ àkókò rẹ̀ ni wọ́n sọ̀rọ̀ bí ní ìfamánà kọ̀ọ̀lẹ́dà fàdìsàmá àyàṣàwò. ìbátan fún àwọn ìsirẹ́lì àwa kà nípa fún wọn pé làtúbà nínú náà rí náà ẹni láti sàlàyé ẹ̀ fáwọn yẹn wà látẹ̀tù múná ẹ̀ gbọ́dọ̀ pa ìdájọ́ ẹ̀ máa wò. fànàbà gbòòrò wà rọ́ àbúrò rí ní wọn bá gbọ́dọ̀ lọ wọn bá sẹ́yìn ara wọn wọn gbé sẹ́yìn wọn fi há fara. wọ́n sọ́rọ́ bí ìsámánà kọ́ nílá wọ́n wá ta ọ̀rọ̀ ọlọ́wọ́n bá láti fi ra ayé. fàbí ìsámá ayọ̀ ń sọ̀rọ̀ ọlọ́run kò jáì ní tí wọ́n tà tí wọ́n rà wọ́n ó burú gidi fún wọn bẹ́ẹ̀. àjẹ́ ìpè kòtò máa àtẹ̀lẹ́ kò fi kó wọlé tọ́nà ọ̀tọ́ bẹ́ẹ̀ ayé àtẹ̀wọ́rọ́ ọ̀tọ́nà ọ̀bá ilé kẹlá gbé. bọ́lá tí wọ́n á sọ fún wọn ọlọ́run tó wá pa wọn láti pẹ̀lú ẹ̀ pé wọ́n ti tẹ́ pẹ̀lú ẹ̀ ní o torí pé alùmọ́rọ́dù bí kò wà nítorí wọ́n gbélé irú pẹ̀lú pé wọ́n gbá mú pẹ̀lú agbára òun náà ni alihazmu wọ́n tẹ̀ ń bí irú èmi pẹ̀lú ẹ̀mí pẹ̀lú ẹ̀ àti ìmúwájú dídè káwọn wá sínú sẹ́ wa láti tẹ̀ láti mú sẹ́. wọ́tẹ̀ bẹ́ẹ̀kọ kásìkì náwó rẹ̀ wọ́bẹ̀dùhó wọ́bẹ̀dùhó àyìnyẹ́ ọ̀kọ̀dà ìdánù àkọ́dà dọ̀yìn fàmọ́tẹ̀tà ìlà. ìdàkejì rẹ̀ ó náà ṣe yàn án ló ń kọ́ ọgbà akíra náà ṣùgbọ́n mímú mú mímú tọ̀lẹ́ lẹ́yìn tó fọwọ́ ميوت والباء في قوله تعالى بقوة للمصاحبة باء وان بقوة قوة مصاحبة اللي يعني في انتي مفيك اتلال اتباتي نقوم اللو اللي دولة بشيء أي خذوا هذا الكتاب أي التوراة التي جاء بها موسى أخذا مصحوبا بقوته tẹkidiru ẹni ẹgba ti sira yìí ẹgba mu ní àtàwọn akọlọ ní kí mú tọ wá ẹgba mu ní gbígbà mu ẹni tẹ tẹ mu lò ní pẹ̀lú agbára ọlá tó kú pẹ̀lú ilé àmì ẹ má lọ kàkàlà rà nù. ọlọ́wọ́ ni wọ́n tún kúrò máa fi ẹran tí bẹ nínú rẹ̀ ayé olùkóró kúlá máa fi ní wá máa lò bí ní àlùfáà ẹ máa fi tẹ́lẹ̀ nílẹ̀. lè ànàmá torí pé máa ti bẹ́ẹ̀ ní wá lùkóró máa máa yẹn ismu mawsul ni o a sì mọ̀ pé ismu mawsul yufidu al-umum gbogbo ti yẹ lẹ́yìn lẹ́yìn gbogbo àti ọlọ́run tó ní pé ẹsẹ̀ báyìí ẹ̀jìnà sílẹ̀ ẹ̀jìnà tẹ̀ bá ti bẹ́ẹ̀. لعلكم تتقون kéèyàn jẹ́ ìjọ fàyọ̀ lọ sí ọbẹ̀ mọ̀ láti mọ̀ pé fàyọ̀ lọ́hùn yìí lọ́lọ́hùn ọba ẹ̀ lè jẹ́ ọlá torí ẹ̀sìn àwẹ̀ lọ́nà yẹn wá sí. rìsọ́ọ̀tì àwẹ̀ wa tọ́lọ̀ fẹ́ káwẹ̀ wọ́ ọjà sí onílẹ̀ àtẹ̀kù wa. a ti sọ fún alọ́pọ̀lọpọ̀ àwọn ìjókòó àti láwọn àyèmí àti nínú àwọn oníbẹ̀rẹ̀ tẹ̀síì náà. èké kò sí kẹ́límà kan gẹ́gẹ́ bí olùmọ̀ wa tẹ́kọ̀ọ́ wọ́n ní kò dúkẹ́ nínú ọ̀sán nínú Al-Qur'ani nìyẹn àtòrò rẹ̀ àti ìlú rẹ̀ tọ́wọ́ á jẹ́ pé ó kó gbogbo oríire ayé àtàlẹ́gbẹ̀ àmọ̀jọ sọ́dà gẹ́gẹ́ bí kẹ́lí mọ́tò ti àpò wa olóko gbogbo oríire yọ kò sí ìkẹtẹ yẹn wá láyé tó bá ní sẹ́kù wa má kọ́jọ wà fún ẹ̀rọ yẹn ọ̀wá bẹ́ẹ̀ ti patọ́lọ̀ fẹ́ ká níjú náà lórí gbogbo kátà bá fẹ́ dáwọ́ ní sọ́dà gẹ́gẹ́ bí sẹ́kù wa ọ̀sán ìbàdàn náà ọba tó ń sọ̀rọ̀ fún wa nípa fẹ́ hajj ọlọ́run wọ́n tẹ̀sán wọ́lọ́. fàyínà ọyọ́ náà ti sáwá wọ̀tàkùnrin yá ní àlùbá. ọlọ́run ní ẹlẹ́ tẹ̀ gbà ètò lóore tó ti ní ètò ìpàtẹ́ yìí kò náà nípa yọ lọ. ẹ ní ìdẹ́jọ́ lọ yìí. wọ́n ti ọlọ́run sí ní ìdílé àwọ̀lẹ́ náà wọlé náà fi rí. lè lánàá wọ́n kó sábà wá àti wọlé náà. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله gbogbo kápá sọ́nà àtìlẹ̀ ọlọ́run lóní ọlọ́run láti sàtọ́lẹ̀ fún àwọn tí a fún sílẹ̀ àtiwájú lórí yẹ̀wòdì àti lọ́pọ̀ àsàtọ́lẹ̀ fún wọn wọ́n ní ìyá tó ẹ̀yin mùsùlùmí yìí láti sàtọ́lẹ̀ fún ẹgbẹ́ ayélujáfẹ́ lọ. ìfàyọ̀ ọlọ́run ìfàyọ̀ ọlọ́run yìí tá a ti mọ̀ yí pé òun náà ni mẹ̀ríyá òṣìṣàfà òkè والتكرم والتكريم عند الله سبحانه وتعالى إن أكرمكم عند الله أتقاكم أصنوا ìjẹni àpọnlé ìjẹni ẹyẹ ìjẹni ògbólọdọ Ọlọ́run ìpayọ náà ni kìí ṣe dúdú kìí ṣe pupa kìí ṣe pupa kìí ṣe àwọn ẹja kìí ṣe èyí kìí ṣe èyí ní ìpayọ náà tẹni tó dúdú bá payọ náà kó lórí wájú Ọlọ́run tẹ láwọn ọmọ Yorùbá tó bẹ̀rù Ọlọ́run ó lóore wájú ọlọ́run lágbájọ ayọ̀ kátó máa sọ gbogbo àwọn ẹ̀tọ́ wà níbẹ̀ tó tún pọ̀ dà ilé òkú ìgbẹ̀yìn dáadáa lọ́lọ́mọ́ ọba ìlẹ́kùn ọlọ́run ní àkíbà tó dà olùpayọ̀ ọlọ́run wọlé àkíbà tó lílì mọ́ jáde àwọn olùpayọ̀ ọlọ́run lónìí ọlọ́run ọba ìlẹ́kùn ọlọ́run tó ń bọ́ ní ọlọ́run mọ́ ní ọ̀sẹ̀ àdìjẹ́sẹ̀ yìí àwọn tó wọ lọ́wọ́ ọba ìlẹ́jọ́ lójú òkú nínú nínú àwọn ẹ̀rọ òkú náà náà tọ́jú tó kì í yá lójú ìpayọ̀ lọ́wọ́ ọba ìlẹ́jọ́ la. àjẹpẹ́ ìpayọ̀ náà lọ́wọ́ wa o síra tọ́lọ́ ń sọ kalẹ̀ fáwọn náà òun náà là ń kàtà sàlàyé fún wa gbogbo àwọn àti ọlọ́run mélòó láti sẹ́nu rẹ̀ sẹ́nu dáadáa sì ni wá ọlọ́run gbogbo má ti ọlọ́run tọ́lọ̀ àwọn náà pàtìlà ìmú bí kó wà àgbàmú pẹ̀lú agbára àgbàmú tètè gbogbo àti ọlọ́run àtẹ̀yìn gbogbo wọn ti ọlọ́run ikọ̀ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí wa lórí bẹ́ẹ̀ tá a gbọ́ àgbà ná pátápátá tá a jẹ́ ní ìgbẹ́jẹ́ àyè ìbéèrè lélẹ́yìn tí mi àtẹnudọ́ kan tá a mọ̀ béèrè lọ́wọ́ ara wa kí là ń fẹ́ kọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ kí tó bá dùn máa wà nínú sí ọlọ́run láti níta láti fáwọn èèyàn èyí ọba ti ní gbé wa sílá ní ìlú kódà wọn lẹ́nu tó ti síra méjì báyìí tó ti dàtẹ síra méjì báyìí ọba fi yóò fi bo omi sí ọlọ́run rí pé àbọ̀ wa ti tẹ̀síwájú àbá ajáde sí tó síwájú àbá ajáde sọ pé hánà tó lọ àbàtí kwaya mi àní o tó síwájú mo rò pé àjálẹ tí ọba yọba káyà ìtumọ̀ ọba dàrú máa ń tẹ̀sí lọ. ọba tẹ̀ sí àwọn ayé ti fi wáyé sẹ́yìn pé yòdò yìí dé làwọn èèyàn fẹ́ ti wá àwọn àti pé ẹgbẹ́ olóko ń gbé mi lọ wá àti ọgbà bẹ́ẹ̀ yẹn lónìí ṣe mọ̀ pé nǹkan ti tẹ̀lé aha nǹkan ti tẹ̀lé yóò gbé fún náà nígbà wọn ti ní wà tó ṣe kíni o ọba rẹ lórí àpàtà àbò abàdì tá a bá déwájú náà ó ń lò papọ̀ mẹ́lẹ̀ nígbà bá déwájú náà tẹ̀ padà síbi ìkọlẹ̀ yé wa wọ́n tó ṣe lè débẹ̀ tó wà sí ìparí ìwọ̀n kan wọ́n kàn gbé tẹ́fìrì kò bẹ́ẹ̀ kó tó dọjọ́ mi ọjọ́ yìí. káwa náà ẹjẹ àti sírọ náà ọba fún ikú wọlé ẹjẹ àti àwọn pẹ̀lú agbára tó mẹ ní pé káma fọwọ́ dẹ gẹrẹ mú sírọ lọ káma kò dúró yẹn sírọ lọ ẹjẹ àti pàtàkì sírọ lọ bá a ti gbà wọ̀rọ̀ náà kọ́ ní ìlú ẹ̀yìn ẹ̀nà ìjà máa lò olùdí pọ̀ fẹ́ fún wa ọlọ́ ìdára pọ̀ fẹ́ fún wa Al-Qur'an yìí síra tó tóbi nípa kí ló wá lọ́dọ̀ tó ń wá lọ́dọ̀ ọ̀nà tó sọ pé nínú ìdájọ́ kẹjọ kọ́ lọ́wọ́ ti sọ kalẹ̀ fún un náà ló sọ kalẹ̀ fún un. gbogbo àárẹ̀ ọ̀sán ti ń ti ọ́ tó ti wọnú àlùkòrá ti kò sí wọ́n sàrẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run ti pè ní ṣìfà lè má fi sòdò. ọlọ́run ní ìwòsàn ti ń fẹ́nu ọkàn onílẹ̀ ìkọ̀rọ̀ á ní ìbẹ̀rù fún àbàbá alẹ́ yorùbá wọ́n ní ìkẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ pẹ̀lú àánú ìwòsàn bẹ́ẹ̀ níbẹ̀ márùn bẹ́ẹ̀ ìkẹ́kẹ́ níbẹ̀ pẹ̀lú àánú ìwòsàn bẹ́ẹ̀ níbẹ̀ márùn bẹ́ẹ̀ àrùn tó bá wo tó kọ̀ ní ìwòsàn jáàdámà nínú wo ìwòsàn. gbogbo àárẹ̀ ti bá fẹ́ lọ kàrẹ́ tá lùkúrá níbi èsì wò sí jáàdámà ló ti ọkọ̀ wò. tọ́wájẹ́ pé kéèta ni tá lùkúrá ni ọ̀wá wo kéèta ní ọkàn rẹ̀ ah, ó lè mú rẹ níbẹ̀ láti fi àmọ́ kí ọba ti fi túbà ó tó kú bẹ́ẹ̀ ni àwa ni gbogbo àwọn ọkàn yòókù ẹjẹ́ agbámú kìí ṣe ìwé bísẹ̀ẹ̀sì táàpì síra bísẹ̀ẹ̀sì là lóko hàn mí àwọn túmọ̀ kan mi lọ́dọ̀ àwọn alùpàá yìí bẹ́ẹ̀ náà bísẹ̀ẹ̀sì síra ànábọ̀ wọ́n ti pè ní ànábọ̀ wọ́n ní tọ́ba gbé lọ lé olówó gbogbo wa ni ó tún gbé kúrò á ní ẹ̀fọ́ wálé ànábọ̀ yìí ọ̀nà fún wọn tó dá padà sílé. àbẹ́ẹ̀dì agbọ́ terminology mi wàhálà ti pọ̀ challenge ti pọ̀ a kí ló dé tẹ̀ pé kúránì lọ́ta ẹ̀yin ẹ̀ka lè yíká òwe yáyọ̀ dá fún ní ìsìn wọn sọ pé a ní plé tí a bá ti gbọ́ táwọn jẹ́ aláàbí bá ní wọ́n ní plé wọ́n ní plé kúránì subhanahu wa ta'ala wala hawla wala quwwata illa billah àwọn ní plé ní abalagbájá aeroplane ah, wo ni a ah. plane kura náà ni a fẹ́ fi plane kura bẹ́ẹ̀ ní ma wò pé plane kura ni a fẹ́ ta kura ni ìtumọ̀ rẹ̀. sẹ́pẹ́tẹ́ ló bá gbogbo àní plane ọ̀gá dẹ́tún ti kọrin ah, plane tẹ́ wáyé náà ni plane tẹ́ wáyé náà ni ìjẹ́ wo sábà padà tu ó rí i pé wọ́n lọ sa tẹ́kàn wọ́n fi pé kura lọ ta náà kàdé kàfẹ́ nìkan. tán ọlọ́run bá kó sí ọ̀rọ̀ fún wa ṣẹ́mọ́jà ń sọ di irinṣẹ́ yẹ̀yẹ́ ẹgbẹ́ lómi ìlú ti táwọn bẹ́ẹ̀ alukur'an wọn ti sọ nílé bí ká ti sọ̀rọ̀ ká ti tẹ̀sí bá mi. wọ́n wà máa tó àwọn àyà kan wọ́n máa tó àwọn yóò fi rẹ́. ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ kódà lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ náà ẹ̀ máa rí wọn ní sọ́ba ti ní ọ̀sùbọ̀rọ̀ àlùsùbọ̀rọ̀ sàkọ́ọ̀kì ọ̀sẹ̀ wọn láwọn fẹ́ fi ṣe nítorí ní ṣe pẹ̀lú ìgbáradì ìdárayá tàbí ìwà ọ̀làjú kọ́ máa kẹ́kọ̀ọ́ tàbí pé mo ti mo ti ti kó sí ọ̀nà tàbí kàkà bẹ́ẹ̀ yìí wọn àpèkà níta alẹ́ yẹn tí ó tí ó tí ó wọn lè fún ọmọ mi wá ọmọ ọmọ mi wá ọba tó ti kúrò nínú wa wọn lè pé nígbà tó fi sọ láti tó tẹ̀lé àkókò kọ lórí a igi gbogbooro ó pè sọ láti ní kọlọkọlọ bá dé lọba ní ah ọmọ yá mi sọ kálẹ̀ yá ti sọ láti sọ̀rọ̀ ẹni kọlọkọlọ àti adìẹ adìẹ náà wà sọ fún pé ah, ìmáàmù ń bẹ lábẹ́ ẹgbẹ́ nígbà tí ó wo abẹ́ ìlú rẹ̀ wórí ajá ni sóun lù ọba gbèjà àwọn yọba rẹ̀ ní kárakárakára gbẹ̀yìn ọ̀pọ̀ ní tó ṣe pẹ̀lú àtùkù àdàbí ẹ̀kọ́ ni bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn kan yẹn náà wọ́n dá máa fi para alẹ́ wọ́n bá wọnú àlùkò ra wọlé ní ẹnìkan jáde ọjà ọ̀daràn burúkú wọ́n bá lé e títí títí kò sí ta ọmọ tọ́lásì ìgbàjọ́ ta ọmọ tọ́lásì ń tẹ́lẹ̀ nígbà tí wọ́n ti sọ láti fi wọ́n ké lókè ìmáàmù parí fatiha lọ́ba mọ́mọ́ sàlájì tẹ̀lé ẹni nítorí bó ti sáré wọn sáré sáfù wájú lọ́lọ́ lórí. ìmáàmù bá káyà pé aláwòrán lékè awàlí ọlọ́run ti ṣe bá ti pàwọn ẹ̀yìn àkọ́kọ́ à ṣe fọ́dà rẹ̀ lọ́ba gbé ẹsẹ̀ láti iwájú omi ìrìn ẹ̀yìn ọkọ̀ sáfù ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tó ń mànà síbí ẹ̀hún wọn láàrin. ṣe mọ̀ bọ́lọ̀ láti pàwọn ẹ̀yìn àkọ́kọ́ àwọn ẹni ìfẹ́ ìtọ́tún kẹ́yìn á tó wọ́n tẹ̀lé tẹ̀lé àkọ́kọ́ á kàdá ni kàdá mọ́ àlọ́ bẹ́ẹ̀ mòdìrí ní. bá a ti máa ń sẹ́fà wọ̀n dáhùn ẹnu á kọ́dà kí wọ́n ti mọ̀ kọ́dà kankan bẹ́ẹ̀ mọ̀ ọba tó kiri jáde. nǹkan mìíràn rẹ̀ ṣé kúrò àná wàá jẹ̀rì sẹ́yìn. tàbí fọ́ dẹ̀gẹ̀rẹ̀ mú àlùkò láti débẹ̀. àwọn náà bá àlùkò láti àgbà mú pẹ̀lú agbára alukur'an tó lọ́wọ́ báyìí lẹ́kẹ́ ọlá ni wọ́n lọ ọ̀nà kur'an sẹ́ńpẹ́ kur'an tó yẹ ọ́n ti di ìjì bá alukur'an tó bá máa máa sọ sórí òkè òkè ọjà yìí àwọn kò lè má bí ìlú mọ̀wúta tọ́lọ̀ bá fẹ́ bá fi alukur'an bá òkú sọ̀rọ̀ wàlúwà ni òkúta ló ti kú títí subhanahu tọ́lọ̀ tó sọ pé lọ́wọ́ anzalna. هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله القرآن يقول لك بس وفرك نقول لسه ثم بس وقول يوكي لرأيته بالي خاشعا متصدعا من خشية الله ìbẹ̀rù ìwádìí ló mú yóò sì fọ pẹ́rẹ́pẹ́rẹ́ tó fọ pátápátá látara ìbẹ̀rù ọlọ́run. sáà kúrò á ní ìlànà àwọn àti ìṣèlú báyìí. sọjá pé tí mọlákò jìbìrì bá dé wá bá ní sọlá pẹ̀lú àlùkòkà gbogbo dẹ kọ́kọ́ sọ ọkọ tó wọlé wọlé ànábì má wá ìyẹn ní kó sọmọ wọlé kò sì ní lè sọ kankan kan tí wọn fẹ́ yapa kọkọkọ káyà yẹn tí kì í bá ti fún àtàbí ọba tó lọ́dọ̀ rẹ̀ táwọn àtàbí ọba tó lọ àbátà tí ọba ti bá yóò ní a ní àfẹmọ́jú báyìí wọ́n sọ sórí àkàkálẹ̀ gẹ́gẹ́ bí sọ́ọ́tù lọ nínú láti sọ̀rọ̀ sọ̀rọ̀ ilé kan sọ̀rọ̀ àbárí tó ọdún lẹ́yìn ara rẹ̀ wọ́n aṣáájú ọ̀bẹ lọ wọ́n dákun bí àwọn ọkọ̀ sí wọ́n jẹ́ àti ẹ̀kú sí wọ́n dákun fa àwọn wa ṣé wà fún ìdájọ́ sálága. níbo lèmi àtẹnìkọ̀ọ̀kan wa làwọn àgbà àwọn tí wò tí wọn tẹ ẹjẹ káàkiri àgbẹdọ pa yìí ìjẹ ìgbéra ní alukurani ọjọ́ wọn lójú tó ti pé ọjọ́ wọn lójú tó ti kékeré àwọn òfò wọn tó tóbi mú kurani wọn báyìí láwùjọ kurani ọjọ́ kankan lọ́dọ̀ wa yọ ọ̀nà tí ó kéré wọ́n kọ́ máa lọ. òde ẹ̀ tó jẹ́ kankan tó sáà ti dé fún yàn lọ. bá ké kuran kọyọ ayé ọba yẹn ah aha wá gbọ́ sọ́nà ọ̀tọ̀ ni ọlọ́ni fọ́ ha ọlọ́run ayọ̀ fi mọ́ ní ìlú rẹ̀ èso gbà níbi o pé mo ha mo ya rárá o nínú àwọn sùwà wọ́n di àwọn طه الله أعلم بمراده في ذلك الله ما طبع قال ما أنزلنا عليك القرآن لتشقى آه فقرآن كان يقول قولي bóòlù yóò ti wá sọ yìí pé òun ò fi kúrò àti òun tí yóò torí yóò fi dàrú tí yóò fi tètè àbí bóòlù yóò ti wá fi kúrò ara rẹ̀ náà sọ àti òkè níkà ló gbé nù kúrò àti ẹ̀ fi yí rárá kò sínú àlùkòkàn nìkẹ́ ẹni mi lè sọ pé torí kóbi bísímìlá ìtìwájú bísímìlá ìtìwájú táwùbà kẹ́lìnà ọ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ pẹ̀lú wọ́n ti ka sóra yẹn ṣùgbọ́n pé orí ọwọ́ adarú torí ẹ̀ rárá o orí ò lè dàrú sórí rẹ̀. alimuhim ẹ ká jíjọ́ ọlọ́run bá mú dáadáa ká lè bá a jẹni tí a ń payọ́ bá. làálàá ní bíbáyìí ayé ti á ní àtẹ̀sẹ̀kù lọ nítorí ike nípa yọ̀ lọ kéde bọ́yá ẹ gbọ́ a ní torí bọ́yá ní tìtorí ike ẹni jẹ́ ẹ̀dídí ọ̀pá yọ̀ lọ pẹ̀lú àdéhùn sọ́nà ọba ìdẹ́gbẹ́lá ṣe kí ni o tó ti fún yìí pẹ̀lú pé tẹ́ ẹ bá gbà mú pẹ̀lú agbára tẹ́ ẹ fọwọ́ jẹ pẹ̀lẹ́ tẹ́ ẹ yóò jogún ìfayọ̀ náà bá fún yín torí pé ìmọ̀ tẹ̀lé tọ́lọ́mù apá kan rẹ̀ máa ń fa apá kan dání tọ́ba ti ti tẹ́ dáadáa tọ́lọ̀ fẹ́ òsè báyìí yọ ọmọ kọ́ra àwọn ti tẹ́ dáadáa nínú òṣùwọ̀n kù tẹ́ dáadáa nínú òṣùwọ̀n kù náà. gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìlú ìfẹ́ láti sọ nípa àwẹ̀ tá a sọ fún àyìn náà ti tẹ́kù wáyé ọlọ́run ọba ìlú ìfẹ́ láti lò. àjẹpé gbogbo àwọn iṣẹ́ olóore wa àwọn ṣẹ̀ dáadáa wa ẹ má jẹ́ kípa ọlọ́run kó lù rẹ o kípa ọlọ́run bá ti kó bẹ́ẹ̀ nípa ti ṣiṣẹ́ ẹ̀dá mọtí pàrọ̀ ọlọ́pàá pẹpẹ òrì lọlọ ti fẹ dàdí àbí ọlọ́run bá iná lára àtàgbára rẹ sùkú rẹ ọlọ́run kan fún wa ọlọ́run wá ní tó mọta wá ní tó mi bá nìdáni tó mọta wá ní tó mi bá nìdáni ọlọ́run lẹ́yìn ìgbà yẹn ẹjẹ yẹn padà lẹ́yìn ìgbà ti sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí kàkà tó fi yẹ kẹ gbájú bọrọ ọlọ́run kí ẹ kọjú sí i kí ẹ mójútó táwa lẹ́yìn ìbáyìí báyìí. lẹ́yìn ìgbà tá a ti gbé òkè tó èsì náà tá a ti gbé gani lórí tó yẹ ìpadà ẹ gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba ẹ ti ti wá sí ẹ ti ẹ ti rántí ẹgbàá rántí pẹ̀lú ẹ. gbogbo ìrántí tọ́lọ́ ti fún yín sí kàkàtà ẹ̀mú sí. bẹ́ẹ̀ ti wá sí ẹ fún bí ọ̀rọ̀ náà tẹkọ tẹta tètè pàkọ́ sí tẹkọ tí fún tẹkọ sọ̀rọ̀ lọ́wọ́ báyìí rẹ̀ kíọ́lá lẹ́yìn ìgbà tó lọ sí sàlàyé rẹ̀ lọ́nà à ó burú fún yín o ìgbẹ̀yìn rẹ̀ ti dára fàlọ́wọ́lá fọ́tò lọ́ọ̀dì àlẹ́ ìfowópamọ́ àwọn ọ̀fìn àti kì í bá ti ti fọ́tò lọ́ọ̀dì àlẹ́ ìfowópamọ́ àjùlọ ọlọ́run ti gbẹ lórí yín tọ́lọ̀ ti fún yín wọ́n ọ̀fìn àti kì í bá ti ìkẹ́ ọlọ́mọdọ́mọ ọba ìlẹ́kẹ́ lágbèrè yìí tó ti lé lórí pẹ̀lú gbọ́nrán àwọn òjíṣẹ́ ti yí ó ti fi àlàyé ọ̀nà tọ́lá gaara ọlọ́mọba ìlẹ́kẹ́ lásàlàyé ẹ̀fún yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àjùlọ ọlátọ́lọ̀ ti fún yìí ilé ọ̀la ni ọ̀la ni ìyẹn lọ pọ̀ tí ò lè di àti ìkàmì ìfún yìí tí ò lè di àti òjá ti ti àjẹ yìí àjùlọ dáadáa tọ́lọ́mọba ìlẹ́kẹ́ láti fún torí pé ọlọ́run ọ̀rọ̀ òjíṣẹ́ tọ́pọ̀ sí yìí ó ti sàlàyé ọ̀nà dáadáa fún wa. Ebi àti wàtọ́ yà láàyè nínú sọ̀rọ̀ ọlọ́wà sọ̀rọ̀ tó lànà láti àyà one fifty to one fifty one to one fifty three ọlọ́run sọ òdìdí wàtọ́ yà lẹ́wà lẹ́wà kalẹ̀ nínú rẹ̀. Wàtọ́ yà ẹlẹ́kẹ̀ wáyé ọlọ́ni wàá nà ha máa fi rọ́ọ̀kì tàbí máa ń fàtàbíru fàtàbíru wàlá tàbíru sọ̀wúlà fàtàbà rọ́ọ̀kì fún màá ذلكم وصاكم به لعلكم تتقون ọlọ́ni wà á nà á dá fìrọ́ọ̀fì dájú ojú ọ̀nà nílé lẹ́yìn mùsàfíìmá ojú ọ̀nà náà dúró ojú ọ̀tọ̀ ọ̀wọ́ ọ̀kan òbí sí nìkan náà ẹ sọ lágbègbè èsì ojú ọ̀nà tó lọ ojú ọ̀nà náà tó dáadáa fàtàlẹ́rù ojú ọ̀nà tó dúró dáadáa yìí ẹsẹ̀ mi wala tattabi'u subula fatafarraqa bikum an sabilihi. àwọn ojú ọ̀nà tó pẹ̀ka lọ́tún tó pẹ̀ka lọ́sì lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà tó dúró tọ́ yìí ẹ má tẹ̀lé kankan bẹ́ẹ̀ o kò sáfàró bẹ́ẹ̀ o. jọ́ǹgù ìyá nípasẹ̀ àgbà máa kàn kíkà síbi ọ̀nà yẹn lọ́wọ́ àti níbẹ̀ báyìí ó rí pé fẹ́ǹsì ti wà tí ò ní di orí jọ́nà yìí tọ́ ó ní wàlá tẹ́tẹ́bí ìrùkúbúlà ẹ má tẹ̀lé àwọn ọ̀nà tó pẹ̀ ká lọ́kùnrin pàtàkì wọn kọ bí kò máa ń sàbí ilé kọ́mọ̀jẹ̀ fáwọn ọ̀nà yẹn yóò jẹ pakatọ yóò jẹ pakatọ ọ̀nà ọlọ́run gangan tó lọ́wọ́ báyìí lẹ́gbẹ̀ẹ́ alákàlẹ̀ fún torí pé gbogbo ọ̀nà yẹn àtẹ́tí lọ́wọ́ sọ̀rọ̀ àfihàn ìmọ̀tún lẹ́lẹ̀ nígbà àwọn èèyàn sílẹ̀ nígbà àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni tọ́ba ti pe àwọn èèyàn kò ní kí ó pè wọ́n lọ ìdáwọ̀ ayẹ́dẹ́rọ̀ ní ìsàbò bí ẹkún mi àti àwọn èèyàn rẹ̀ tí wọ́n máa pè yóò pè wọ́n kó lè wà nínú náà àwọn tó wọ́n fi làtà yìí. sànẹ́bí sọ̀rọ̀ bá aṣọ àti sọ fún àwọn hadith afáwọn ọ̀dẹ́fọ̀ ọmọ ìjẹ̀mán ọ̀rọ̀ ti ọlọ́run tó ara àti sọ ìlú sẹ́bi ìrọ̀sọ́ ìsọ̀rọ̀ bá àti alábìrì àtẹ́bí mi. wọn làlẹ́ mi sọ ọjọ́ dá orúkọ gbogbo àwọn ìnáfíkì. ìyàwó kan wọn béèrè pé nílé ilé ẹ̀kọ́ àwọn béèrè pé káwọn dárúkọ àwọn ìnáfíkì Ah, kó tó wá máa dárúkọ ẹni tó bá lóun mọ ọsọ fún wa yóò sì sọ ẹni tó sọ fún òun wa torí ẹni tánà fi sọ àwọn mùnàfíkù mùnàfíkù náà fún àfàwà bọ́nìlì tí àfàwà tẹ́lẹ̀ ti gbé kọ́ sọ fún náà béèrè gbogbo wọn ní rẹ mo mọ̀ pánẹ́bí sọ orúkọ mọ̀nàbìkì mọ̀ sọ́kà mi sínú wọn. lọ́bì ọmọ ọ̀sọ̀lá rẹ̀ onírara ọ̀ ṣùgbọ́n lẹ́yìn pọ̀ wáyé bóòlù tí a fẹ́ orúkọ mọ̀nàbìkì orúkọ mọ̀nàbìkì mọ̀dínà hàn hàn béèrè pé ta ló lórí àwọn mọ̀nàbìkì wọ́n sọ pé mo bẹ Abdullahi mọ́nà ọ̀báyé mọ́nà Salul onírọ́sùn mọ̀nàbìkì ní Madina olórí àwọn onáfíkì nìyẹn lọ́la ni wọ́n lẹ́sìn ìtawádà ìbúra ọ̀hún nínú ìbọ̀ nínú sọ́lọ́tò náà tọ́lá fi sọ nípa àwọn tó ń ṣe agbátẹ̀wò hajj kàfẹ́kẹ́ ẹ̀ tó ti sàgbátẹ̀wò ọ̀rọ̀ yẹn náà nìyẹn ebi náà wáyé wọn sàlọ́ tọ́ tọ́ba ti wá rí báyìí gbogbo àtàjẹ́ mùsùlùmí á kọ́ra á sọ̀rọ̀ láti máa fọ àwọn ọ̀nà tó jẹ́ pé ọ̀pẹ̀ ọjà ọjà tó jẹ́ pé ọwà lẹ́gbẹ̀ẹ́ ìgbé rẹ̀ ọ̀nà tó dúró tọ̀ yìí. torí àfa wa kò ní ẹ̀kọ́ kẹyà rẹ̀ máa ní alẹ́bí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ sọ̀rọ̀ fún débi wípé nígbà tó béèrè irú alẹ́bí sọ̀rọ̀ sọ àti wàánu aburú àti ìbàjẹ́ síwájú kó orí tó gbé wá báwa ẹ̀rọ tó dé. ìjẹ́lẹ̀ yìí orí tó gbé wá yìí ìrìn àlẹ́ tó lẹ́yìn àbúrò ìṣòro yóò tún wá anabi níbẹ̀ ṣùgbọ́n orí ẹ̀wọ̀ fíìkì jákọ̀ kàdá wà lóde. ọ̀wọ́n ni wọ́n máa dáhùn kú kí ni kàdá nù rẹ̀ àkàdá nù rẹ̀ àwọn èèyàn kan náà nínú àlùkò wọn. tẹ́ bá wọn yìí tó o bá ń rìn títí wọn kàrí ọmọ pọ̀ sí. àwọn wọ̀nyí tó o bá rí ọ̀tọ̀ lọ́rọ̀ tí wọ́n máa sọ ọ̀tọ̀ níṣẹ́ tí wọ́n máa ṣe. tò lẹ́yìn pé orin tí kàńdá mẹ́nu sábúrú tó ń bẹ àlẹ́ mi níbẹ̀ onídìí ọ̀hán àìlá àdúrà àdìjà àwọn olùgbègbè kan ní o wọn wà létí bèbè náà jẹ hàn ní láwọn àtàwọn sọ yìí. mọ́ni àjábà hún ìlẹ́yà kọ́dà fowó bí ìhà ẹtọ́ bá jẹ́ pé wọ́n lọ síbi tí wọ́n pè ní ìtẹ̀mí wọn ti sábà bí àtúnṣe ẹ̀yẹ sínú náà sípò fúlàní ròyìn wọn fún wa ànábì ni àwọn yẹn àti ìbánijẹ ìdásílẹ̀ èèyàn àwọn ará wa náà ni yẹ́sà kan ìlàmúná bí àlùfínà dìnnà. ahọ́n wa náà wọ́n fi máa sọ̀rọ̀ táwọn àgbẹ̀ rí bẹ́ẹ̀ láwùjọ lóṣù. òun kà ló kó pẹ̀lú sínú kí ni àlùkìtà ẹbẹ̀ ẹ̀kọ́ ni gbogbo ní kálukú àlùkìtà àti súnà náà là pépè. ṣùgbọ́n òde ẹlẹ́ẹ̀kẹta òde tá a bá fi fi àní mọ̀ ibi tó ń kálukú bí lọ́gẹ̀. àlùkìtà àbúwọ̀ súnà àìlà fáàmì lọ́wọ́ ẹni tí wọ́n béèrè lọ́wọ́ tẹ̀ àìlà fáàmì mọ́ni. فهم الياء الكهدلة كهدلة خلاص سؤالات على فهم من فهم حسن البن حسن البني خلاص فهما وني أبو الحسن الأشعري خلاص فهما وائل بن عطاء انتدى معتدى انتدى معتزلة كده خلاص fani man jahan bó lọ sọfọ wa tọ́lẹ̀ jahan yà sílẹ̀ mọ̀rọ̀kọ́ yọ Alhamdulillah. alhamdulilah alhamdulilah so tọ wọn tún ní aláfáàmì man olùkọ́wé ìjọ́ tẹ̀lé mi wọn dá àwọn kọ̀wárí kò sílẹ̀ sẹ́mọ̀ pé tọ́ba ti tú kuraani Quran mọ̀ pé kuraani rẹ̀ àgbọ́yé olùkọ́wé ìjọ́ mi fún wa tó wọn wá bí wọ́n pé aláfáàmì man. وللسلف الصالح من الصحابة والتابعين وتابعيهم بإحسان خلاص أول رأس جنوب بقى àwọn sọ̀hábà rẹ̀. kí ló dé sàgbọ̀ yìí tó tó tàbí òfò wọ̀ kó lọ yẹ ń dà ní wá sí láti dáìdá. wọ́n dáìdá látòkè wò láwọn bí dáadáa wọ́n dáìdá látòkè wò láwọn bí dáadáa afaniwọ̀ kó lọ oníkálukú yàtà yín wọ́n sàmì lẹ́yìnlá ní pé ah, ah, ẹ màmí ma lẹ́yìnlá ni ìyàwó mi lẹ́yìnlá ọmọ mi lẹ́yìnlá alásùmọ̀ mi lẹ́yìnlá wà lẹ́yìnlá láàtò tébùrù lákùn bèèrè àgbà lẹ́yìnlá ni àwọn tá a ní ìmọ̀ wọn rí ẹ dákun ẹ̀rọ wọn dànù ẹ dà wọn nù ní kéjì wọ́n ti kéjì bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ti rí òǹkàlùkù ní bí alìkìtàbù ọ̀sán náà lórí àgbọ́yé ìta ni tí lórí àgbọ́yé àwọn ọ̀daràn tí wọ́n bá yé islam jẹ́ lónìí. àbá abẹ́ àwọn kálukú wa sáà ń kọ̀ yẹ ká ká parada ní ká parada ẹ wo wàhálà táwọn hasan al-banna tó ń kó sínú ìṣàyè. gbogbo àwọn ẹgbẹ́ wọn ẹ̀ka yòówù torí òpin sí wọn wàhálà wọn fi pọ̀ jù wàhálà pọ̀ ẹgbẹ́ láwùjọ ti wáyé àwọn tí wọ́n gbé wọn dáadáa púpọ̀ jù láwùjọ wáyé ẹ mọ̀ ní dmc aa gbari agbari asanẹ bá dantẹ yẹn gidigidi wọn wọ pé gidigidi tara jamaatu sadọ mọlẹ lọsini aa wọn tẹ pé gidigidi tara tẹsí nínú aa agbari tààwùrù ńkọ́ wájà ńkọ́ láwùjọ wáyé tẹ máa yọ wọn ní àtìlẹyìn. sẹ́ẹ̀kì ẹni tẹ̀sí náà gbà kí làwọn ti tẹ́lẹ̀ àmọ́jú àmọ́jú bùkátì àbí ẹ̀kọ́ nígbà táwọn wọn yìí wọ àárín wọn oní ọ̀la náà fi ní àwọn ètò tí wọ́n ṣe. tó jẹ́ pé sẹ́ báwo tó bá sọ pé wọ́n ṣe prógámù kan ní ìjọ ahadi kí ló kọ rẹ̀ wọ́n ní wọ́n sọ̀rọ̀ àbí nínú programu ẹ̀kọ́ àwọn mùsùlùmí àlùkòsòrò fámìlì téèyàn bá lọ wo inú màjúmọ́ àròsá ìlú hasan ìbàdàn ti bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù mi níbàyí nínú nìbọ́ọ̀mù wọn nínú màjúmọ́ àròsá ìlú ìsálàtò àlùkòsòrò bẹ́ẹ̀ ṣe bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni ní ìjọ tó tó lọ sí ìlú nígbà ọgbẹ́ ọgbẹ́ wúsúrà wúsúrà kò dé ẹ̀mọ́ ọmọ tó má rẹ̀ kódà ẹ̀lú mi fẹ́ lè lérò pé wọ́n yé de gẹ̀ẹ́sì àbí bẹ́ẹ̀ kọ́ ni ní ẹgbẹ́ ọ̀tọ̀ lọ isma isma àbí ìṣìmá ni o àgbérò mítì ìṣìmá wọ́n ní ìṣìmá wọ́n tó gbé nǹkan dání gan ọmọ tó olóṣù ó bọ̀ wọn náà kò jà máa ọ ọbẹ̀ pé àyíká wọ́n ní ìṣìká wọ́n lọ sí ìṣìká àwọn ọmọ yẹn o ẹ̀yà kíkà kí ni mo pè é má pé kíkà kò máa wò dáhùn ètò pé tító ètò pé tító ẹ̀yà kíkà pé alẹ́ kíkà bọ̀ ọdún yà alẹ́ kíkà pé tá a lè kíkà àbí bẹ́ẹ̀ kọ́ ni ó yẹ ká máa ṣàlàyé ìrora yẹ kọ́ la wà. ẹ dákun torí tọ́lọ́ gbogbo àwọn ẹgbẹ́ ìjẹsẹ̀ àjọ àwọn akéwìlà fẹ́ kí ni kí ni pàṣẹ wọn kó wà láwùjọ pípa mọ a máa ń sọ nss yọ yẹ kó jẹ gbé ẹ bọ kò yẹ kó ti kíni o kò yẹ kó jẹ gbé àgbáríjọ ọmọ mùsùlùmí nílé ẹ̀kọ́ ni ìdí yóò fi wá categorize nss sẹgbẹ àwọn tó bá ti dání làwọn àwọn eléyìí sẹlẹ fi yòókù kọ́ ọ́ lọ́wọ́ tó ẹ̀ ẹ́ sẹ́mi sẹlẹ fi sọ̀lẹ̀ ah muslim student society of nigeria gidi nìyẹn ọmọdé islam gidi nìyẹn. àwọn oníkàdé kọ̀ọ̀kan ni wọ́n gbé dání dáa gẹ́gẹ́ gbogbo àwùjọ ìjẹ́ máa wò nìyẹn lọ́wọ́ àti gbé ìdájọ́ pé ìdájọ́ da ìdájọ́ mss àwọn olùgbé dání kí ni wọ́n ti àwọn tó kàn wọ́n là wọ́n rọ̀ lọ́wọ́ ọkàn wọn mọ́ wọn lánà nẹ́gbà mọ́tò ńlá ṣẹlẹ̀ kò sí nǹkan tí wọ́n bá gbà lẹ́yìn rẹ̀ káwọn ewu ọlọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ lọ jẹ́rú kọ́lọ́ ọba lọ. wọn náà wàá wo àwùjọ rẹ bó ló ṣe rí ṣé mùsùlùmí tí ó gbé dáadáa dání tó wò ní lára fún pé ṣé dágbájá lòun àti dáadáa táwa náà táwa ti bẹ̀ láyé ẹ má jòrí dáadáa ẹ̀ ti àti kọjá pààlà ẹ ti lówó sí ìdíbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ láwùjọ yìí kálukú wa wọ́n fi hàn fún sèkú máa fọlọ́ lọ́sẹ̀ ó kálukú wò yìí ló fi wá mọ kí ni ìdájọ́ tó ní gbé jáde lára irú àwọn yẹn. torí àwọn ibi táwọn ẹ̀kọ́ àwọn mùsùlùmí tí wọ́n wọ́n bá wọ́n bá wa wọ́n bá lẹ́wà ẹ̀jẹ̀ púpọ̀ ọ̀tá ìsìláàmù lẹ́yìn ìfẹ́ ìsìláàmù ni wọ́n ti ń nàgà wo fẹ́ wọnú ìsìláàmù àwọn ni wọ́n wó blọọkù ìsìláàmù wọ́n wó mẹ́sì wọ́n ti wọ́n pẹ̀lú àti gé ìsìkàlẹ̀ kan ti wọlé tó wọlé lè mùsùlùmí tó bàjẹ́ ipa kẹta ni náà ṣé pàṣẹ wọn kọ́ ni ṣé mùsùlùmí kan gbọ́n tó gbẹ́sìn yìí kó wá múra kó sọ fún òun lọ sí ọ̀dọ̀ ẹni tí èsì mùsùlùmí òun fẹ́ fọ́n kúlẹ̀ rẹ̀ tọ́ba sílámù kẹlẹ̀ kó dàbà lóògùn ẹ gbọ́ kúrò tó fà níbi lóògùn láti ẹ̀fẹ̀ ẹ má jàmbá ẹ má dalẹ̀ o wọ́n la tẹ́sí pẹ̀lú sọ̀rí ìyá ẹ má fọmọdé o wọ́n la ẹ má pa àgbàlagbà o wọlé ẹ má pa ẹ gbọ́dọ̀ pa obìnrin o. ẹ̀yin ó sì máa lọ lára àwọn èèyàn kan bí sọ̀rọ̀ àti wọ́n wà nínú ilé ìjọsìn wọn. ẹ má lọ bá wọn bẹ́ẹ̀ o. bákan náà ànábì ni wọlé àti ẹ̀kọ́ ọ̀rọ̀ ìṣáájú ọ̀rọ̀ tàbí ní ọ̀ igi eléso ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ gé ẹ gbọ́dọ̀ dáná sun wọn ẹ gbọ́dọ̀ dáná sun èèyàn sallallahu alaihi wa sallam lásìkò mọ̀lẹ́rì yìí sábà wà pàtó sí ọ̀dọ̀ gbogbo àwọn àǹfààní tá à ń ní àròmẹ́yìn àwọn àti ẹ̀bí ẹ̀rọ àwọn kan tọ́ba kanjọ́ ló ṣe kínníkínní kan ló ṣe àwọn tí wọ́n ọ̀pẹ́ ìsàlẹ̀ burúkú tó dé pé wọ́n ti bí àwọn ọ̀tá ẹ̀sìn ní níjẹ́ àárín wọn lóko. ẹ wo fọlọ́fín láti jọ kí ewu fọlọ́fín ti bẹ̀rẹ̀ ara tí olókèlè fún islam níjọ́ òun islam ìjà tó pẹ́ báyìí káwọn tó tó dé táwọn olùmọ̀ pé wọn láti ti di nígbà náà lọ ẹ kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ lọ ẹ fi àkéèdà tó lágbára tó gbádùn ẹ fi rìnlẹ̀ sínú ọkàn wọn sórí ilẹ̀ yìí lẹ̀ ń pariwo torí táwọn ọmọkànlá ọ̀sẹ̀ ń pariwo nípìnlẹ̀ pé tọ́ wọn ti fẹ́ gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́ làwọn olùmọ̀ ti pé ọ̀rọ̀ lẹ̀ ni wọ́n sọ kìsì fún wọn fẹ́ gba ẹ̀sìn wa ní wọn fẹ́ gbalẹ̀ ah táàbà já mi báyìí káàkiri pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa tí tá a lè ṣe ìjálè lábẹ́ ṣe kí n lábẹ́ máa lábẹ́ máa jà. àwọn olùmọ̀ apàkéṣe ṣe kàlùbá ní pàkéṣe nùfẹ̀ ní ṣe kàlùbá ní àwọn àgbàfà. ilé ẹ̀rí ilé ẹ̀rí tí wọ́n wí. ní tí Ibrahim musa adéfàbí yẹn máa ń pe àwọn apá ẹ̀sìn òun làwọn ìfọ̀hánù wíjọ lọ. wọ́n láwọn yẹn rúlẹ̀ máa ń wọlé àfa àti ọjọ́ kí wọn ọmọdé haidu àti nípa tó bí ní ṣe gbóòtù lásán ni wọn àti mú wọn ní haraka wọn ọmọ àti wọn ọmọ kankan bá jihad èèyàn sọ pé sheikh olùdó tẹ̀lé ọmọ àti jẹ́ jihad sheikh lalibani ọmọ àti jẹ́ jihad sheikh lalibani ọmọ àti jẹ́ jihad wọn àti ọlọ́mọ olùhàyè ẹ wo irú ẹni tá a mú lápẹ̀rẹ̀ tá a dárúkọ rẹ̀ náà ni ẹ wo gbogbo nǹkan tó gbé ní ìgbésẹ̀ ní ìgbésẹ̀ fún ọ̀rọ̀ ó kùnà ní gbogbo tí ọba ti lọ lórí amọ́ni fọlọ́wọ́n bá ìrìn ọ̀la yóò kùnà o bí yẹn bá ti dá sánlẹ̀ lónìí gbogbo àti tọ́ bẹ́ dálẹ̀ torí pé bínú rẹ̀ bá jó tán yóò ju ẹni sọ́dà wọn. bá a jẹ sí ìbọn tó ẹ ráhùn tán fẹ́ kó la Afghanistan. àdúgbò sáà ti sáwọn ti fẹ́ kó ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú ìgbélé fún ti gbà ọ̀dà ẹ ráhùn ọmọ ọdájú ọdájú báyìí ò sínú àwọn ẹgbẹ́ yìí ọlọ́run ní jẹ wà bẹ́ẹ̀ o. ẹ ti gbọ́n bọ̀ aláhùn àgbà. tẹ́ ẹ rí gbogbo wa ẹ má jẹ́ ká wulẹ̀ dààmú ara wa ẹ má jẹ́ àdààmú ara wa ẹ má jẹ́ àdààmú ara wa. tí èèyàn bá ti gbé nǹkan tó jẹ́ òdodo wa àkùrẹ́ ọ̀padà bá náà ẹ wò ní ìsìn ìjẹ́wò lọ́rọ́ ọmọ adépàbí àkọ́kọ́ lọ́bẹ̀rẹ̀ tó ń lọọlẹ̀ ọmọ adépàbí bíi fìdí àbẹ̀ ẹ̀kọ́ ni wọ́n rí lórí ìkọ́ ni tó a di pé tọ̀ ẹ̀gbọ́n padà ń kàfàrà àbúrò ńgbò ti jẹ́ pé bàbá kàfàrà kàfàrà ẹ̀yàn náà làbúrò tẹ́lẹ̀ kódà torí ìfìlà gbọ̀dọ̀ àfìlà tó ní ẹ̀kú kúrú nìyẹn o subhanallah ìfìlà gbọ̀dọ̀ ah dàpọ̀tọ̀ wà á rí ọ wà á rí ibi tí àkọọ́lẹ̀ lè gbé òun yẹn wà ní. kò sí àfi tó bá dájú pé aláwo ní máa dé àmọ́ tí wọ́n ní pé bí wọ́n ṣe máa ń dé ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ ń bá ọmọ fìlà káláwo dé àtàwọn onífá fìlà yóò gùn gùn fún ni yóò gùn yóò pọ̀ ògùn rẹ̀ sínú rẹ̀ ẹ̀rì ìdógún ẹ̀ yóò kó sínú ẹ̀ yóò ṣèrò àtàtì ẹ̀gbẹ́ kábàdì kápẹ́yìn lọ́ba lọ́wọ́ fẹ́ dé á sọ pé fìlà àwọn oníkìní ẹ̀ ò fìlà àwọn aláwọ̀. ẹ jẹ́ àwọn o ọ̀la ẹ̀ jẹ́ ká gbogbo orílẹ̀ tẹ̀ ń wò yìí ní má lọ́wọ́ ọ̀bà ẹ̀ jọ láti àwa ni ká má balẹ̀ jẹ́. gbogbo lẹ́tọ́ ẹ bá ti ṣe Allahu akbar Allahu akbar tọrọ ọ̀rùn fún yín láti kéde bẹ́ẹ̀ tẹ́ẹ̀fù àtúmọ̀sí tẹ̀ wá ní ìrọ̀wọ́rọ̀ tẹ̀ táwọn obìnrin wá wọ jìlbáàbù táwọn ọkùnrin wọ tíríkọ́tà tá a fún gbọ̀n wálẹ̀ tí ò sẹ́ni kankan títí alẹ́ ti wá ẹ lọ́sọ̀ orílẹ̀ kẹsìrì nígbà wà wà lọ́dà orílẹ̀ kankan lẹ̀ tá a gbé orílẹ̀ Islam tó ìgboro yìí orílẹ̀ kẹsìrì sẹ́yìn òsè wá ní rọrọ̀ kó o ní orílẹ̀ kẹsìrì àti ọmọ ọmọ mẹ́wàá kódà tó jẹ́ pípẹ́ gan ló wọ́n tó máa lọ́wọ́ agbájú lọ́wọ́ àhàrọ́mà gbogbo sọ́dọ̀ wọn àhàrọ́mà fáwọn láì rúri ẹgbẹ́ ni o ìdí àwọn asọ́nà ìbánilá ẹ̀ ẹ̀ ti rí ẹni tá a dárúkọ rẹ̀ kọ́ kátìrà kátó pàtàkì ó fi àwọn tíra hasan ha sẹ́lẹ̀ hawa àkàtẹ́yìn náà lọ mú kìrìsìtánì ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni hasan òde ní ìwárọ̀ tí wọ́n máa kà náà ní sẹ́lẹ̀ kótó bàbí tẹ́ mọ̀lẹ́. jákun arọ̀ wa pápá dúdú àwọ̀ ọ̀dọ́ nǹkan wá lọ́pọ̀lọpọ̀ tí ẹ bá ra tó ń bá tó ń tí wọ́n ẹ béèrè lọ́wọ́ àwọn tó rà lù wọlọ́ọ̀lì ẹlòmíì wọnú kankan àti padà odi rọ odi sòrò àti sẹ́yìn pèmí ìsèmágbà odi odi rẹ àfẹ́lò nígbà tí mo máa mọ̀ pé olóòtítọ́ ní òdodo lọ́n wá ọjọ́ ti ìdájì rọ a ti sọ fún ọlọ́pọ̀lọpọ̀ tí iná gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe pé ọlọ́run fún láǹfààní pé kún kú láàyè ẹ lọ kọ́ ìmọ̀ wọ́n nígbà tí ó bá fi tóbi ọdún mélòó kan táwọn èèyàn ń pàdé rẹ tó ń sọ pé hadith ilé báyìí ni tó ń sọ pé tẹ̀síìrì sọ báyìí ilé báyìí sọ báyìí ni a lẹ́nu tó tó kó. ọwọ́ àyè kébì náà mọ̀ tí mo ṣe wáyé lágbájá ti di àbá èyí sẹgbẹ́dà àbá ìmọ̀jà sanra wa o wọ́n ní wọ́n pélé yìí ọmọ àwọn ìṣe yìí o ojú sẹ́ni tó ti dẹ ẹgbẹ́ kalẹ̀ bá fi ríran lẹ́sìn máa ríran ojú tí ọba fi ríran wà láì lè ríran tòun ní tá a agarọ gbogbo wa ọlọ́run yà rọ̀ wá kọ́lọ́run ọba kódà nǹkó mu wa dúró ó sì rọrùn àti rọra rẹ̀ fún wa ẹ jẹ́ ká gbà kọ́lọ́run ọba ká ju ẹ̀mí ara wa lẹ̀ kọ́lọ́run yín kí jòdòdò ní ẹjọ́ wọnú ẹ̀mí sáyé wa lódodo pé méjì àkórókò ṣàtà àwọn kórókò lè há sí ìmúkúrọ̀ dàtún wọ́n ta ni náà sọ̀rí kọ́lé há sí àkúrọ̀ dùn ni kò náà sọ̀rí kọ́lé há sí tọ́ba tẹ̀ ìgbẹ̀rún kọ́ ọ̀nà pọ̀ níbẹ̀ ìgbẹ̀rún ìgbòdo lèyìn lè bá wọn dánwó ẹ̀wò oríṣiríṣi ọ̀nà lọ́wọ́ àtàwọn èèyàn làkàlẹ̀ lọ. báyìí ló sábà wọ̀ bóró ní oríṣiríṣi ni ẹ̀yin náà ìdá kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n ẹ̀dá alẹ́ fẹ́ mọ́ fún mùsùlùmí jọ bẹ́ẹ̀ ní islam gbòòrò ni ẹ̀yin náà tún fi kalọ́ lẹ́ bẹ́ẹ̀ náà àwọn náà fi fi kiri kalọ́ lẹ̀ ẹ̀yin náà fi sàlátì kalọ́ lórí ilé lẹ́ pé ṣé ìdánìkan kò yẹ fún wa wá fi ní kiri wa dúkìá lọ pa látàkó lọ́wọ́ àti ọ̀sẹ̀ ìdíkìlì lọ́kìlọ́ sàárọ̀ ní gbogbo yẹn náà tẹ̀lé. àtúntò ṣàtàwí ìrànà ọ̀nà lọ́wọ́ ṣùgbọ́n wà kúrúkú lè ṣá pé gbogbo ọ̀nà tó gbogbo ọ̀nà tẹ́lẹ̀ bọ́ òdodo sí gbogbo ọ̀nà dábàá wọ́n lòdò sí ọ̀nà ẹ̀yọ kan tuntun náà ni. ẹ lọ máa wò ọlọ́run ó ń fúlaráìsì aburú ó ń ti fúlaráìsì dáadáa nínú àlùkò àlùkò yìí. àbẹ́bẹ́ ẹ̀kọ́ الله waliyul ladhina amanu yukhrijuhum minaz zulumati ila nur إلى النور àdúrà rẹ̀ lókè ila nur yóò mú wọn jáde nínú asolomá àwọn oríṣiríṣi òkùnkùn òkùnkùn pọ̀ òde kàkà tó kún pọ̀ ẹ̀bọ̀lẹ̀ fẹ́ sọ ni àbókùn pọ̀ ti kún fúrufú rẹ̀ àbókùn pọ̀ ní fáàpù lásán òkùnkùn ti kéé ta nígbẹ́nu ẹ̀mí wa òkùnkùn pọ̀ tẹ̀sẹ̀ oríṣiríṣi tá yóò mú ọjà nínú àwọn òkùnkùn ìlà kíni ìlà nìbò lọ sínú mọ́lẹ̀ yọ. Sèbí náà látún kánú ayẹ pé wàá náà bá sèrọ́ ìmú tàbí máa ń bá tẹ̀lé ní o. Wà láti tẹ́lẹ̀ wọn àsùwòlà. Ìtòkùlà rẹ̀ ti àbúrò wọn. Ọlọ́ni á ní ìyẹ̀mí wọ́n ti àmà ìlú. Ọlọ́dà kọ̀ ní ọ̀tún ọ̀sìn gbọ́lára ẹ̀sẹ̀ ó kúnlẹ̀ ọ̀kan. Wọ́n ti àmà ìlú. nígbà tó máa mú lẹ́fì wá ọlọ́run lára ẹ̀jẹ̀ àníbi wa gbogbo ọ̀nà tá a máa wá òwúrọ̀ sí ọ̀gá ọ̀nà ẹ̀yọ̀ kan wọ́tálífùnà ọ̀rí kọ́lé àfi afúrọ́dún àwọn tí wọ́n máa tẹ̀ lọ́nà òdodo ẹ̀sánú àwọn èèyàn náà ni ètè gbogbo ọ̀nà òdodo ètè general ẹ̀sà nínú àwọn èèyàn àwọn èèyàn lágbájá kí lórí tó ló ti máa ah, ó ti yapa kí lọ yapa sí ọ yapa tó lòlò ẹjẹ mọ má déjì ẹka mọ tó fèsì lòlò ìwé má jẹ padà bí bí ọmọ mi kan ní à ah, mi ò lè fẹ́ ọ padà bí tìmọ̀ ìyàwó tí mo padà bí àkókò tó kẹ́ ìyàwó tó ti gbọ́ sẹ́yé lòún fẹ́ báyìí torí padà bí obìnrin orí ni lóòótọ́ fẹ́ mi lórí tó ọmọ kan tó ọmọ kó o ti gbèsè pé ká tẹ̀ kó tiẹ̀ ti gbẹ̀sìn yín náà ká kó ti gbẹ̀sìn tọ́mọ kó ní níbẹ̀ ò tó fẹ́ mi o kò ní pé gbẹnu ẹ tọ́ mọ́ lò ó ìjà pé bóun yẹn ètí onífẹ́lẹ́fẹ́lẹ́ bí ìṣẹ́gi yẹn ṣé wàá tiwa ṣé wàá ti gbẹnu ẹ tọ́ àfọ àyọ̀rọ̀ alẹ́ ẹ̀kọ́ ẹja kun ẹja kú òdìdí tó bá tó bá tó bá pakatọ mo sọ lánàá bíbá yìí pé àìmọye èrè láti rìn èyí ń fún bẹ́ẹ̀ ká di ètò ọ̀nà wọ́n lé yẹn dànwó kọ́ ọ́ ṣe kíní kan àdànwó ọlọ́run ti di akóbẹ̀kù taburú kankan àwọn kan àwọn kan ti kó bẹ́ẹ̀ síwájú tiwa. Abul Hasan al-Ash'ari rahimahullahu ta'ala ọjà àdáyìnrà kalẹ̀ tán iná rẹ̀ jó tán ipa rẹ̀ ti ká tipa ọ sẹ́rí padà àwọn èèyàn sẹ́rí padà ó sì ṣe síra méjì táwọn olùmọ̀fẹ́ sọ pé wọ́n fẹ́ fi ẹni lẹ̀ wípé Abul Hasan al ó kó nu àfidà ìbá mo sọ pé tó máa jó fàbí gan tó lọ́ba mo ní àkẹ́yà láti tó náà lè wá àlè tó wá ní pé áá gbogbo ń tàǹtì yóò dà wọ́n lọ́ọ̀yà á rí bá àwọn tó fẹ̀lẹ́ tó fi ọjà yẹn pé àbúrò yẹn nìkan ti ṣe tẹ́ ẹ̀ fúra pé kàtà wọn nílà káyì nǹkan kan ti kó sun alágbárí wọn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀tọ̀ púpọ̀ àbúrò náà ti ṣe rí já wọ́n lọ́ọ̀yà yẹn ti sọ̀tọ̀ bẹ́ẹ̀ adáwò ni o ètò kálukú bá fẹ́ fi lólè ẹrú dáadáa ibi tẹ́ bá ti fẹ́ kúra yín sí wọn náà yẹ béèrè lọ́wọ́ àwọn olùmọ̀dáadáa kó tó ti fẹ́ kúra yín sí. ìrọ́ náà òdodo ẹyọ kan ni ẹni tí wọ́n sọ náà ẹ̀sánú àwọn èèyàn ni ètò lóore ju náà ọmọ ẹlẹ́yìn ẹni tí wọ́n bá ti parí inú kankan tó kù díẹ̀ kan tó ní ọ̀dà òwújú rí ẹ má ìpínlẹ̀ ìpàdé bíi jáde bẹ́ẹ̀ tó bá jáde yọ ọ̀rọ̀ nǹkan láti tún ṣe àwọn tó wà nù rẹ̀ ẹ máa ọmọ ti tẹ́ ma lára ni ẹ máa ti tẹ́ ma lára ni kò lè kò lè dàbí ibẹ̀ lè yọ ọ̀yọ́ sí mi kọ́nà ọba ìlẹ̀ sọ̀rọ̀ ọ̀dà lọ. ẹgbẹ́ ní ti ẹni tó ń sọ fún kíá kò sẹ́ẹ̀rì kankan tó ní ṣe pẹ̀lú ìjáde nínú Al-Qur'an Al-Karim tọ́wọ́ sá lọ lọ́rùn ọ̀bẹ gbogbo àyà jihadi ó ní jáde. ọkàn máa sáré ẹ̀dá mi ẹ̀ẹ́dẹ́ tẹ bá ní ọ̀dà náà ṣe bu anára àbílẹ̀ ẹ̀kọ́ tí ọba dálẹ̀ ká máa tún ṣe. wọ́n sọ síra fún wọn síra báyìí ó ní àwọn kọ́lá wọn tètè lókè lọ́wọ́ ní Pakistan àti India ni wọ́n tètè fún síra yìí táwọn olórí gbà pé ó gbà ọlọ́run kọ́lá wa tọ́lọ́ ọba sọ fún wa ni pé sùnmọ́ta wa náà ìfún mi bá yìí dáríkà lẹ́yìn ìgbà yẹn bá fàyìjà fàlọ́wọ́lá fọ́tò lọ́ọ̀yà alẹ́ ìfún tí kì í bá ṣe àjùlọ ọlá ọlọ́run lé lórí wọ́n rọ kuntum minal khasirin nínú ẹjọ́ òkúlẹ̀ bá wà. anú ọlọ́run ni o ọ̀la ìjọ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run pọ̀ ní wọn lórí. ayé mi dé ní àwọn ẹ̀kọ́ pọ̀ nínú rẹ̀ fún wa o nínú ẹ̀kọ́ tó tó wà bẹ́ẹ̀ òun náà ní kọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run àwọn ọmọ ìsirẹ̀ lílé sí nípa bó ń ṣe gba àdéhùn lọ́wọ́ wọn tó ti gbé òkè tó ìsìn ó tún sọ fún wa nípa orí kókó nàdí àyàkókó nàdí àwọn ọmọ ìsirẹ́lì wọn ti burú tó wọn ti takojúrọ́ tí wọn mọ̀ọ́dì wọn láwọn ò ní gbà tó lọ́wọ́ báyìí láwọn ò ní tẹ̀lé òkú gbogbo tọ́nà sọ fún wa yìí káwa náà lè wo ni o èyí tó bá jẹ́ àríkọ́gbọ́n kọjá àríkọ́gbọ́n gbére èyí tó bá jẹ́ àwòkọ́ ti kalẹ̀ mu láwòkọ́ ti dájú wa máa sọ̀rọ̀ káwọn ni yé sọ fún àwọn o ta ló ń tọ̀ wọn ní ẹni tí gbà kọ́lẹ̀ ìyàbẹ́ ẹ̀mẹ́ta kó gbọ́n kéésì tó sọmọ àwọn ọ̀tá ni ó dẹ̀ ní gbígbà kọ́lẹ̀ kan òtòmọ́ àtàwọn ah, ló tún kúnlẹ̀ àwọn lọ́mọ tàwọn ẹni tó ti pé orí gbígbà kọ́ ẹnìkan ìgbà kọ́ ẹnìkan ọwọ́ akẹ́kọ̀ọ́ látara ìgbà tó kọ́ ẹ̀mí owó lè yọ tẹ̀tẹ̀ ṣẹlẹ̀ sí tòun wọn tó jẹ́ pé ní táwa ń rí tọ́nà ní kọ́ máa ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ làwọn afẹ́ kọjá débẹ̀ ẹ̀kọ́ ni tókùn tó ṣẹlẹ̀ táwọn ọmọ ah, ṣẹlẹ̀ yìí á lọ́dọ̀ fún ọjọ́ ṣẹlẹ̀ síbi o àtàmì látàn wá àmì látàn ọ̀ràn ọ̀nà owó mọ́tò tí wọ́n fi tí wọ́n fi sórí ibú báyìí ìfẹ́ nísọ́nà sọ fún wa nípa àwọn ọ̀nà tí wọ́n sọ tí wọ́n fi sórí ibú àníṣọ́nà fi pé àwọn tí wọ́n síwájú yín pa mọ́ látara kìíní kẹ́sọ̀rọ̀ tó máa ṣàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tó nìtumọ̀ irú màálù olórí apá tẹ́bi lù ní tẹ́bi pa ní tẹ́bi fún ní tọ́mọdé ní lágbàlagbà ní tẹ́bi òkò ní tẹ́bi òkò àwọn ìtumọ̀ tó àwọn ìbéèrè tó nìtumọ̀ àwọn ìbéèrè tó yẹn lè fi kán olùmọ̀lọ́pẹ́ yìí bí mo fẹ́ fi dáadáa ni èmi náà mọ̀ tó ní ìmọ̀ tó wà lábẹ́ rẹ o ṣùgbọ́n òkun jọ bí ẹ sí nǹkan bẹ̀ nǹkan yóò ti gba àwọn olùgbèrè báyẹn á sọ̀rọ̀ àmì. àti ìṣẹ̀lá fún wa lórí àwọn ànábì wọn yà pa àwọn ànábì. lérò rẹ̀ ọmọ tẹ̀lé náà wúlò ẹ̀ nígbà tí sọ́nà fi sọ yẹn káwọn ní òkèlè sọ̀rọ̀ àní. nípa ọ̀rọ̀ obìnrin kọ́ àlébìnrin fìtínà àkọ́kọ́ fìtínà táwọn ọmọ tẹ̀lé níní lára obìnrin torí ẹ̀ ń páyà títà obìnrin ẹ̀ má para ẹ̀ má para lẹ́ ẹ mọ iye ìṣe ní ìtòbìnrin ogun ìjọba yìí sẹ́gbẹ́ tọkùnrin tó ní làákà ìṣe ọ̀bà ti sùúrù wàhálà yóò kó ti máa bẹ̀rẹ̀ tó ẹ jẹ́ àmúra sákẹ́lẹ́ inú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ó náà ni pé sísàlàyé agbára ọlọ́run ọba ìrìnkẹ́lá bí ọlọ́run ọba ìrìnkẹ́lá ó ń gbé òkè tó ìṣẹ̀ náà ọlọ́run ọba ìrìnkẹ́lá bí ìdálé wọn lórí òṣìṣẹ́ tọ́lọ́run ọba ìrìnkẹ́lá lórí ṣe òṣìṣẹ́ tọ́lọ́run ọba ìrìnkẹ́lá ó ń ṣe tójú bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba ìlẹ́jọ́ láti sọ yẹn náà tẹ́lẹ̀ nínú Suratul A'raf pé wọ́n yóò náà táwọn náà jẹ́mẹ́lá ọkọ̀ òkúta àná òkú ńlá. tòsí wọn lágbára ọlọ́run ọ̀ka láti ṣe kò sí kọ́lọ́run sọ pé kílí ọmọ òkú jáde láti rẹ̀ báyọ̀ ọlọ́run lágbára lórí ẹ̀ kú lè má ti wà ṣùgbọ́n tí àwa lágbára lórí ẹ̀ ọlọ́run lágbára lórí gbogbo أن الواجب على أهل اللغة أن يأخذوا كتابهم بقوة الملة ọkọ àdàdà lórí àwọn tí wọn sẹsìn mú kálukọ bá bá síra wa mú káma lẹ káma kọlẹ káma kó rẹwẹ kọmọ jẹ pé a máa fi síra wa tọnà sọ̀kalẹ̀ a máa fi dí ìgbà kankan lára agbamú pẹ̀lú dáadáa ká sì máa pèké lọ sí di lílo rẹ káwa ní o ti máa lò ó gẹ́gẹ́ bọlá wọn sọ fọlọ ilé yọrọ pé káfíńsì kúmọdé wọlé ẹ lọ sí ìfàsàlà. bákan náà kálọ̀ mọ̀ yìí pé gbígbà tí làwọn pẹ̀lú dáadáa sọ̀kalẹ̀ tí làwọn sọ̀kalẹ̀ yẹn yóò jogún ìpayọ̀ bá fún wa. ọlọ́run tó sọ fún wa nípa ìlú tó gbọ́ àwọn ọmọ ọlọ́run fún wa nípa ìlú wọn pẹ̀lú àtẹ́gùn wọn bí ṣe dúró déédéé lórí pẹ̀lú gbọ́dọ̀ pọlọ ọlọpọlọ kọlọ ọlọwọlá ọgbọnọ láàyè tí wọn ṣe àtúntò rẹ kọtò rẹ kọ. nínú rẹ náà ní kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn láyé tẹ́tẹ́ lóbi náà ti di títọ̀ bíi lẹ́kọ́ lè yíta ara ọlọwọlá. ọmọ ènìyàn lè dá tó fúnra ara rẹ̀ kó akọ pé dídá tó ló dé síbi ìdé orí rárá o gèdè bẹ́ẹ̀ ṣùgbọ́n jùlọ ọlá ni wọ́n ti bẹ́ẹ̀ ọlọ́run ní ká máa bákan náà ìpínlẹ̀ rẹ̀ pé ọlọ́run bá tẹ ọlá rẹ̀ gbẹdọ̀ lọ ó ní ọlá lórí àwọn ìsirẹ́lì pẹ̀lú àwọn àmì ayé àtàmì ìtòkè ẹ̀mí ọlọ́run bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a lè kọ́ òun náà ní ìsibáàbò àlùfáà ọ̀rọ̀ tó ha lè sàbàbà ti dá ìkọ́ yìí tààrà ọlọ́run bá ilé ìjọba ó fi àwọn sábàbí lílẹ̀ àti pé ẹni tí mú sábàbí sẹ́yìn ọlọ́run bá ilé ìjọba gbogbo ẹ̀ mọ́ra papọ̀ torí bọ́lọ̀ ní kì í bá ti wí pé fọ́ọ̀tù lọ ọlọ́ọ̀lọ́. fàhálà kọrin ilé ìlànà ọmọlẹ bí ìjìbá ti kàn bá gbáwọn sábàbí bẹ wọ̀tà fèrè ha ó sì máa ń lapa níbi nǹkan tọ́lọ́ ọba ìdẹ́gẹ́ lọ́ba ti fi ọ̀nà balẹ̀ lórí. tọ́ba ti wọ́ lọ sábàbí àwà yìí ti máa ń lapa ní lórí òsì ní lapa. nínú nínú alukur'an ìjẹrẹ ibi gbogbo aná máa yìí ké iná kí iná máa ń jẹ sábàbí fún ojú òyìn nígbà tí wọ́n sọ Ibrahim sínú náà yìí sílẹ̀ sílẹ̀ sínú inú òjò Abu Muslim al-Khawlani sábẹ ẹyẹ òṣè fún àwọn ìgbà tí wọn dáná tí wọn tó náà sínú náà Ọlọ́run pè nínú ojú òun náà. torí pé ìyẹ́sà ìlà yóò àṣírí ìsọ̀rọ̀ tó bá gbọ́ lọ́wọ́ Ọlọ́run akọ́kọ́ sábàbí ọmọ làpá tó bá gbọ́ lọ́wọ́ báyìí jọ̀ọ́lá tó nínú àwọn kàtà àríkọ́ tó dẹ̀ gbogbo àwọn kàtà àkáyé àbí Allah subhanahu wa ta'ala kó lè ní àtẹ̀yìn kọ̀ọ̀kan fún níbẹ̀rù àti ìfàyà rẹ̀ wọ́n sọ̀lá lọ́wọ́ Islam ìbéèrè na one two three ọ̀yà. wọ́n lè mú sọ̀rọ̀ sọ̀rọ̀ náà yọ̀ọ̀yà ayé ìlú ọ̀wọ̀ náà. Kí ni o ti ẹ̀yàn Ok náà wọn lóbìnrin ní ṣe ẹ̀rù lọ́wọ́ wọn ní sáré sọ pé yóò ṣe ìlàwọ́ tó lùkọ́ ká ní àdúgbò ṣe ìlàwọ́ tó lùkọ́ ká ní pàápàá jùlọ ká tó sọ pé àbí yóò ṣe mọ́tò lè mú káàm àbí kò lè ṣe mọ́tò lè mú káàm. wọn fẹ́ kúrégé jù lọ́rọ̀ àwọn ní ibi tọ́ba ní ìjàkàkà tó há lágbárí rẹ̀ nínú Al-Qur'an Al-Karim wọ́n fẹ́ kọ́ máa ka káni máa fi ṣe kọ́ ọjà rẹ̀ ìgbà wọn àti sáà lókè ó pè láti ká ló bá wọn dá ọ. mọ́tò ni mùsùlùmí ó ti gba mùsùlùmí mú tó àrínà àwọn olùmọ̀tàn sọ pé kò burú wọ́n ní gbólóhùn ọlọ́run tọ́lọ́ sọ pé láyà mú sòrò ilẹ̀ nìkan kàró kò sẹ́ni tí wọ́n gba wọn jọ ọ̀wọ́ àyàfà كلا إنها تذكر فمن شاء ذكر في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة ثم في تفسير القرآن بالقرآن ولا أبالي كلا نتيرا تيرا تجي مكرمة أول جوي تجي قليل مرفوعة أوكا يتوكا لوا مطهرة وتمام بأيدي سفرة لوا وملائكة síwájú ìṣòro wọn ni láyé máa tó kò sẹ́ni tí máa ń fọ́ ọkàn kúránì ìdítọ́wà ilẹ̀ mọ̀tò harun jẹ́yì ilẹ̀ mọ̀lá ìkà lọ́sọ̀bẹ̀ tó lábẹ́ bẹ́ẹ̀ làwọn kan sọ pé tábù àti láwọn olùkọ́ sọ pé kò ní sọ́fẹ́ fi kúránì sí láti gbìyànjú rárá òun tọ́jú ojúṣe rẹ̀ náà ní kọ́ kára ló láti kò sí hẹ́ẹ̀dù rẹ̀ títí tí ó fi parí hẹ́ẹ̀dù rẹ̀ àyàfi bá hàn kankan nínú àlùkò ṣe báyìí àmọ́ tọ́ba lọ sí pé ọ̀rọ̀ òwúrọ̀ kàn lọ́ba lọ pé débi wípé kó gbé mùsàbù náà lọ́wọ́ kankan bẹ́ẹ̀ bóyá lápẹ̀rẹ̀ mùsàbù kan wà bẹ́ẹ̀ lójú wa ń sábà sábò mi wọ́n dá omi kan kò sẹ́ni kankan tó lè mú tó lè gbé mùsàbù yẹn náà lọ́wọ́ ní tòsí bẹ̀ omi sì ń sábà wá síbi tí mùsàbù yẹn wà kó lè jẹ́ kí ni òkú lè gbé kò sẹ́yìn kankan tó lè gbé mùsàbù yẹn àwọn abáyá ní tí ń bọ̀ lọ́nà ìtàbáwọn kankan ìtàmálẹ̀ ó sì jẹ́ háìkì lọ́ba sáré lọ́ba gbé táwọn nǹkan kan níta sọ́tà lè mú tó fi lè ṣe kíni o tó sì lè gbé mu sáàpù báyìí lọ́rọ̀ àwọn tó ń tẹ̀sán wọn jẹ́ olùmọ̀sí ọlọ́run ọ̀rọ̀ láwọn kọlẹ̀ ọ̀rọ̀ láwọn kọlẹ̀ wọn lẹ́nu tó gbowó rìbá ọwọ́ àlọ́ kó rìbá ta oúnjẹ oníbèrè wa béèrè pé òun sì máa ń nábẹ̀ dáadáa ǹjẹ́ ibi tó ń ná tó ń fi ra oúnjẹ yìí pẹ̀lú owó rìbá yìí tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé tòun àti òní èyí dáa jù tí yàrá owó owó bẹ́ẹ̀ tí yàrá máa lọ́dún kò lè jẹ́ ẹ̀kọ́ kò lè jẹ́ ẹ̀kọ́ àmọ́ tí ọba lọ ránṣẹ́ sápánà kò tí ì túmọ̀ kó jẹ́ ìbá ló ṣe kí ni olóra báyìí kọ̀ kà lọ ránṣẹ́ sápánà àmọ́ tó ọbẹ̀ ìdílé mọ̀ pé ẹni yìí mo rí àyè onírìbáni tó da ni kẹ́ má lọ ránṣẹ́ lọ́dọ̀ àmọ́ táyà pé yẹn ká má ránṣẹ́ sápánà ni wọ́n bẹ̀ ìdílé sọ fún ọ pé owó báyìí báyìí báyìí báyìí ìgbàgbọ́ èèyàn tó lè fi kún dáadáa hasa yẹ ti ń ka lè sànù máa dá bá tàbí yìí habarọ́ mi máa fi yìí bá. ìgbàgbọ́ rẹ ò sí lè máa jà yòròyòrò títí tó fi fi òbúrú sílẹ̀ lẹ́ni tí fi ń páyà fọmọ́sọ̀kò síbi òbúrú. ẹ̀ẹ́dẹ́ rẹ̀ kò burú kò burú torí pé kò plus kò burú ó lè padà sí kò burú. lábàtàbí lábàtàbí yìí yẹn ni wọ́n sọ̀rọ̀ àfọ̀kọ́ yẹn wọ́n ti kó tòkọ́lọ̀ ọ̀pá mọ̀lẹ́ wà fúlà mọ̀lẹ́ náà náà tí wọ́n náà nàmbà tù náà láti lọ lọ́wọ́ lókè bọ̀dé yẹn wọ mọ́sídìí rà ní abẹ́ẹ̀kọ́ ẹ ó tẹ̀lé ẹ ó tẹ̀lé ní ẹ̀fẹ̀ mọ́sídìí rákà méjì tàbí kí mọ́sálásí ó ti lẹ́yìn àwọn ó ṣe tẹ̀lé ẹ̀fẹ̀ mọ́sídìí kò lásìkò kò nígbà sẹ́yìn ò lè ṣe ó ti báyìí gbogbo àti àwọn àlùkò tán ní náfìlà ọ̀tọ̀ tó o bá ti wọ mọ́sálásí lẹ́ńtọ́ lálùwàlá ó ṣe náfìlà rákà méjì tó o bá jáde padà lọ mọ́sídìí yẹn lánìyàn pé ìtúpadà sí mọ́sídìí lásìkò ìmọ̀ tó ṣùgbọ́n ká kọjá nínú mọ́sídùú láti yàn pé mo bọ́ ta ni màá tún padà wọ inú mọ́sídùú rí fún rákà méjì ọ̀kẹ́ tó ṣe mọ́ tó ṣe báyìí àsìkò yóò torí ọgbọ́n sí ó dà lórí lórí àwọn àsìkò tó ti pé náà fẹ́rẹ̀ ọ̀sẹ̀ kìíní o yóò sọ ọlọ́run dára rẹ̀. Thank you.

gbogbo ẹni bá ń sọ̀rọ̀ tọ́ ọlọ́run sànù fún wa wọ́n máa sọnù yìí lágbá wa wọ́n ní kó lo ìná bí ìmọ̀ àbí ìyẹ̀tọ́ gbogbo tí màá bẹnu gbá náà ní òwò síta ńtọ́ bá bà mí gbá òun náà ní gbá òwò síta bẹ́ẹ̀ ni ẹgbẹ́ yẹn náà ìnáwó ẹ̀yẹ máa wọ́tọ̀ wọ́n ti ní sẹ́yẹ bá jẹ lẹ́yìn sẹ́kìnnì ọ̀lẹ́yẹ òwò gbégbé tẹ̀lé ẹgbẹ́ ká kọ́kọ́ gbé láti bí báyìí wípé agbó ní orílẹ̀-èdè nàìjíríà alọ́sí Sudan agbó ní orílẹ̀-èdè nàìjíríà alọ́sí sọ̀rọ̀díyà ìyẹn òfin sọ̀rọ̀díyà lọ́lọ́ tí lágbájọ́ mi dé báyìí oníṣun náà ní ọjà òfin ìtumọ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tí ń ṣe kó tó kó orílẹ̀-èdè nàìjíríà táànù ọlọ́run ọba ìdíjọ́ ọlọ́run àti bàbá tí nǹkan tó ń tẹ́ nàìjíríà ní ọmọ wákàtí ìdíjọba wa lọ́dún ní sẹ́yẹ́ bá jẹ́ èyí ò lòlò ẹlòmíì ọ̀la ni ò lòlò gbogbo tó ti gbá fóònù náà ni ọmọ wẹ̀ ni ọmọ wẹ̀ torí wọ́n ti pinnu síwájú tó tó di pé wọ́n wẹ̀ o ti dáwọ́lé tẹ́ wọ́n tẹ̀sẹ̀ wá wẹ̀ èyí wò ni ọmọ wa èyí tó gbé jẹ́rẹ̀ lásán náà lẹ́yìn náà ni pé ẹ̀rí àwọn nǹkan kankan bẹ́nu òfin ẹgbẹ́ tẹ̀ fúra sí nígbà tá a ti fún àwọn mùsùlùmí nínú ìjọ tàbí ọmọ àwọn àwọn bẹ́ẹ̀ àlẹ́ wà ní àrùsánù bẹ̀yà àtúnà àtàwà fàfàwòrà orígun bẹ́yà wa mẹ́wàá ni o mo nìkan hàn sẹ́rí àwọn kan bẹ́ẹ̀ lórí mẹ́wàá tó ti gbé téèyàn bí ìgbà gẹ́gẹ́ bó ti wà bẹ́ẹ̀ ó ń sún náà kò lè sọ̀rọ̀ fún yàtọ̀ ẹgbẹ́ kẹta nínú rẹ̀ ni àtẹ̀jẹ́ òróró pasókò ìtumọ̀ pasókò ni pé gbogbo ìròrí tó bá ti yàtọ̀ sí ìròrí táwọn ń gbé fún ọ yìí tó ń gbà yìí ìdánù ìṣubú torí pé ìròrí táwọn fún ọ yìí ó ní asma ló ga jù nínú àwọn ìròrí wọn ti pa ẹni rẹ wọn ti pa ẹkọ láàbọ wọn tún wá sọ fún ọ nínú rẹ ní àbọ àyè ìbẹ̀rẹ̀ gbogbo ti alábẹrẹ bí sọ ọyọ ọnu ọyọ ọnu ọdún mọ ọkọ ọdún ọ ó dà bá ní ọparọ báyìí ọparọ ọwọ àgbẹgbẹ torí èèyàn mọ ọlọ́pàá tó bá tẹgbẹ́ o mọ lọ tó lùwọlé ìlú sọ fún màyá mi pé ní fáyà station mọ lọ ló lùwọlé ní post office mọ lọ ọsì àwọn alùpùpù mọ lọ lápẹrẹ kí n kà máa sọ pé sọmọ láti bí olúwọlé yẹn lọ sókè ẹsà yẹn sá lérí àyẹn náà sá níbi tí mo lè máa lọ lè wà mú mi lọ tó bá dìgbà míì torí mo kàn án mo nǹkan jùlọ wẹ nìkan ni á ti lọ débẹ̀ ni wàláì kò ní mọ débẹ̀ ni ẹ kà máa fara bulé ní káàkiri àdúgbò yẹn àtẹ̀bí kọ́ ni tẹ́lifí àtọ́gbà nínú rẹ̀ lẹ́lẹ̀ àtẹ́kọ̀ nígbẹ̀kẹ̀lé láwọn ọmọ ìyá rẹ̀ àtàwọn tẹ́jọ́ ń tẹ́jọ́ ìlú ẹni bọ̀dì lọ gbogbo tó bá sọ fún kọ́ ọ̀gá pé tó ṣe rí ni. tẹ̀sí tó bá kàn rẹ̀ mẹ́ta ìlàtọ̀ ó ti bá yéèyàn jẹ tàbá bàtà tó bá fẹ́ gbé síra àkéde àtàlẹ́bí àtọ́fẹ́ kàwé ha ewé lọ sáà àwọn ọ̀tá tẹ́tà gbé dání nù ó dùn ọ̀pẹ̀ pé wọ́n ti lọ tẹ̀sán jẹ́ rúdù tẹ́lẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ míì tí wọ́n bá tó wá kà báyìí ọkàn kìí ta ni wọ́n fi ń kà àdánwò ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ ni ìbànú ọ̀pọ̀lọpọ̀ ríran rí táwọn àpè sáǹtì ìbá fi ń bímọ dé ọ̀hún ajá tó kù sẹ́lù mi ìwọ ọ̀pọ̀lọpọ̀ àkéèsì tó ṣẹlẹ̀ sẹ́ni táwọn kéèsì ọ̀dì wá bẹ́yìn táwọn yẹn wá láti kò fún ọdún kíra wa tá làáfà rẹ àwọn ọ̀làáfà tó fi ní làáfà ọgbọ́dọ̀ má làáfà ọ̀daràn àdàpàrọ̀ fún mọ́ṣẹ́ pẹ̀lú ẹrù tíra sọ̀kalẹ̀ a ah, kò ní ìdíkẹ ẹrù tíra sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ lẹkọọ tẹyìn kọ ẹ gbogbo nǹkan tó bàjẹ́ gbogbo àbàjẹ́ tí mẹlẹ kù kẹ ẹ jókòó kẹ ẹ máa tẹkọọ sí àwa tá a wà á rí tẹkàtà abẹ tẹta wà parapọ̀ tá a láǹda yìí àwa lẹ wà fẹ dé tẹfẹ túká subhanallah dákun ka hadithi kan fún wa sọhí sọrí látọ̀dọ̀ àti sọlọm tó gbádùn kò sọ̀rọ̀ tíra káàkiri àti nàbàtọ wa káfa fún ọmọdé sọ ìbẹnu tí làbá yìí nọ́mbà báyìí kí lọ́ka afẹ́ ẹlẹgbẹ́ pẹ̀lú owó rẹ̀ afẹ́ ẹlẹgbẹ́ ti gbogbo ẹni tó bá ti ní ní tó fóun fẹ́ lò lára ẹ̀yọ́ mọ̀ mi ẹni tó bá mọ̀ nípa pé kó sa orí àwọn ọmọ ẹ̀yìn nípa pé wọ́n tẹ̀ lálàtẹ̀ wọ́n pè wá yóò wá sọ̀rọ̀ bàkà tẹ̀ lálàtẹ̀ nìkan sọ nǹkan mi tó bá sọ tó bá wọn ẹ̀ tá a láti gbà yẹn o tẹ̀rí yẹn wọ́n jìn síbẹ̀ yẹn ètò ọ̀sọ́ yẹn wọ́n ní mistake lágbègbè yẹn nígbà tó jẹ pé wọ́n ti kó láǹkà yìí ọmọ ọjọ́ sínú ìgò àná ọgbà bẹ́ẹ̀. sèké wa ni sáàdì wa sáàdì wa ni kí kásálà yóò dodo fáwọn yìí kásì wọn pẹ̀lú ìyẹ̀wò kápẹ́ wọn pẹ̀lú ọ̀rọ̀ láti fi ọlọ́run pẹ̀lú ìgbàlá fún wọn gbogbo ọ̀nà tí ìjọba fi máa ń jásírọ̀ ọ̀tá ní pẹ̀lú wọn sẹ́gbẹ́ tíra ni wọ́n bá lè kà káfún wọn tíra fún wọn kà ní tí mo sọ èyí lórí gbé pẹ̀lú èyí tí bá bọ̀ kí lórí tẹ́lẹ̀ tá bá sọ̀rọ̀ títí tó bá jẹ́ pé ó ní òun iná lòun sáà sí ní tó gbé dání tọ́ba jẹ́ pé káyàn lórí ọba wúlò àyàn lórí ẹ̀ka káyàn lórí ọba wúlò àyàn lórí tí káyàn lórí ọba ní wúlò kò lè sí ìsúnmá tó tilẹ̀ tilẹ̀ láàrin èèyàn torí pé ní tí ọba lapa lára rẹ̀ á máa fáyà kó ọmọ lapa lára rẹ̀ síbáyìí àwọn yóò sì máa rí àwọn ìdí pé lágbájá yẹ kàn wọ́n bẹ́ẹ̀ ní ayá bẹ́ láàrin wọn wọ́n ṣe kankan náà báyìí pé tẹ́lómi bá ń tẹ wá ti dépò pé ó ti dépò pé kúfùrù ti wọnú ìgbésí ayé rẹ̀ táàrọ̀ gbọ́n táàrọ̀ náà tàbí pẹ́ táàrọ̀ náà pẹ́ gbogbo tó ti dájọ́ ẹ̀ kúfùrù lọ lórí ẹ̀ tààrà iná sọ̀rọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ sofiya ti ti lápẹ̀rẹ̀ ṣẹ̀fẹ̀ sofiya ti ti tọ́ gbà pé ọlọ́run sọ̀kalẹ̀ ti gbogbo kan tó ti gbà yí pé gbogbo ayé lọ́lọ́run wà tí ń pàdé ìjànú tí kékeré gbogbo orí ti ọmọ tó tó tó pàtó lọ́wọ́ ọmọ ẹ̀rẹ́ sọ wàhálù màjà rọ báwọn aláwọn yìí tó ti kí ni o kò sí lọ kó náà lélẹ àbí Allah subhanahu wa ta'ala kọlá ń tó ṣe àlọfẹ náà ṣẹlẹ̀ kọkàn wa subhanahu wa ta'ala muhammed ṣàlùfẹ wa ta'ala ṣàlùfẹ wa ta'ala ṣàlùfẹ wa ta'ala.